wọn ò tí ì ni. èmi ò méjì ọjọ́ rẹ o mo dín òjò rigidi mo ṣú rigidi mo ṣú rigidi mo dín òjò ńlá mo balẹ̀ wọ̀ mo di àgbàrá mo wọ́ wọlé ọwọ́ àrògùn àga ibi tẹ́ ẹ bá ti kófìrí mi kẹ́ ẹ wọlé kẹ́ ẹ má lè jáde mọ́ nítorí èmi ni ọ̀rọ̀ gọ̀gígọ̀. sinimá látàwídé gbọ̀ngàn ni làkọ́lé yìí o ní ti rírè ehun tí wọ́n bá ń fa jọ̀gọ̀dì lẹ́sẹ̀ tí jọ̀gọ̀dì wa kò kúta fẹ́rù ẹni tó fúyẹ́ ìyàn ogún ọdún wa sì tún máa gbóná fẹ́lifẹ́li fẹ́lifẹ́li sinimá ilé lálejò jọ̀gọ̀dì la kọ́lé rẹ̀ corporate picture ṣẹ́ríkì movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde. sinimá ti jọgọdì. alade tó forí jalè agbọn tí o mọ̀ pagbọn máa ń ta ni ó fa jọgọdì lẹ́sẹ̀. ọ̀rọ̀ gọjigọ òrìṣà tó ń gbèjà kẹrù ń bo níjà. kí ló sọ pàlàdé ṣe. ẹ̀ṣẹ̀ wo làlàdé ṣẹ̀ tọrọ gọjigọ fi sọ òkúta jọgọdì sínú ìpèsè ayé ẹ̀. alade alade ibikíbi tó o bá wà ó gbọ́ mi ó ti kàn nínú oyò ẹṣin rẹ ti kàn mí ní kẹ́kẹ́ ó ti dandan kó rí ìpàdé kejì ó ti lú ọ̀yẹ̀kú mi ó ti dandan ó gbé mi ó dáa kò ní dá fáwọn tó ní ọdún kíbi tó kò wá. ó tàn mí lọ sọ́ọ̀tàn mo gba party house lọ mọ́lẹ̀ ẹ̀dọ́ọ̀sì àbí. kò rí bẹ́ẹ̀. kí ni ò rí bẹ́ẹ̀. Ah, ah. báwo ló ṣe wá rí. láti òkè làjẹ́ ti wá o. pé ipe wọn ní wọn wọn mú ẹ èmi ni wọn mú. nǹkan tí mo dẹ̀ tún wá rò ni pé bí wọ́n ṣe mú ẹ tèmi náà bá tún sọ pé mi ò fẹ́ a máa lose lọ́nà méjèèjì ni. iṣẹ́ social media gbogbogbò ni wàhálà bẹ̀ gbogbo ibi tó sọ yẹ ibẹ̀ gbogbo ni mo ti ń ṣòro ibẹ̀ gbogbo tí wọ́n ń dùn mí tó ti ń sọ̀rọ̀ sí mi tó ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí mi pé ah oníwárápá ni o ẹni tó ń lọ fóònù lẹ́nu o olórí ah, akínódé kí ló ṣẹlẹ̀ ká má ì tíì láti bá ìṣẹ́bẹ̀ o ti ṣubú nílẹ̀ ká má ì tíì láti bẹ̀rẹ̀. sọmi o ti wọ ọ̀kọ̀ọ̀kan làwọn ọmọ tó bí ń pòsánlẹ̀ tí wọ́n ń kú ìkan ló jóná gúrúgúrú ìkìlọ̀ dé aládé bára rẹ̀ nú ẹgbẹ́ àjẹ́ ògbólógbò ẹlẹ́yẹ ló gbé níyàwó sínú ilé kó mọ̀ ó fàjọgọ̀dì lẹ́sẹ̀ ó dìyàn pọ̀nyẹ́rin sinimá ìtì kóná jù. ayé àwọn abàjẹ́ lẹ́yìn ni lẹ́yìn láyé máa ta ó yá ẹ dàgbọ́ bò. àkọlé ẹ̀. iṣẹ́ bàbá iṣẹ́ ni. ọláyẹmí jimoh yẹn kẹ́mu ló produce yẹ. wàsíù owó ọ̀yà gáúsù ló direct yẹ kevin ọ̀làyẹmí jimoh yẹn kevin ọdúnladé adékọlá olùsẹ̀yẹ james akérògùn ronke odúsànyà fìlẹ̀kì gọlọ pẹ̀yẹmí láti fọlárin anáwòlá yẹn ká bọ́sì arẹbẹ́sọ̀la juliet jato fẹ́ràn yọ yálọ́wọ́ zainabu moturayọ mutiu biola adékúnlé táwa kálítọ̀ àjọkẹ́sọ jẹ àlékayọ̀dé agbọ́ọ́lá ọ̀làmídìí ọdúnladé ọ̀pẹ̀yẹmí jimoh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀mí jọ̀gọ́dì ti wà lórí youtube báyìí yorùbá plus lẹ́yìn tèrè wọ̀ sinimá ti tún ó gbóná rìtìrìtì ó da jẹnijẹni bó lẹ yàtọ̀ àwòtún òní o ẹ gbà bẹ́ẹ̀. ìyá náà ní nǹkan jẹ lọ́wọ́ ni o tí ìyá bá jẹun tó ń jẹ tán ìwọ àlàdé nìyá kan. ọ̀rẹ́dẹ̀gbẹ́ ìwọ tó o bá mọ̀ pé èmi náà máa bímọ láyé bá mi jọ̀wọ́ sí ọlọ́run. Peter ti bímọ. ṣé o ti ṣe oúnjẹ tán. àwọn tó ṣe jọ̀lú eléyìí wọ́n mọ̀ ọ́n ṣe. àwọn ah, gbìyànjú. ó dùn ju eléyìí tá a jẹ ní ibi òkú ìyá kan tó kú mi sálẹ̀ nínú ẹgbẹ́ yìí a máa mú ẹni tó wà lókè. ọfẹ yẹn àbògbó ń jẹ fún ọ fún ọsàn jẹ. yanzu kuma za dinga amfani da shi koya. ko lokacin ga gada ma. mo ń pe ẹ̀rí mi tán pátápátá. mo rí i. ẹ pẹ̀lẹ́ ẹ dẹ̀ kú dìde. ẹjọ Mr. Kọ́ládé mo tún fẹ́ bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹjọ ẹjọ ẹ má pẹ́ débẹ̀ yẹn láàárọ̀ ọ̀la o ẹjọ tẹ bá dẹ̀ ti débẹ̀ gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe òun ni kẹ́ ṣe ẹ má ṣe kọ̀kọ̀ kù kẹ́ ẹ make sure pé ẹ parí ẹ̀ kó tó dùpẹ́ kúrò mẹ́ ẹ rí i pé fúnra mi ni mo kọ́ àwọn dọ́kúmẹ̀ntì ẹ wá mi fi ràn yàn mi ìfẹ́ jẹ́ kẹ́ ẹ pẹ́ láàárọ̀ ọ̀la ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ fúnra mi mo fi kó wá fún yín ní mo bẹ̀. ẹ sà um, kò sí problem ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi náà jù bẹ́ẹ̀ lọ ah. Ah, mo fi ń dá yín lójú pé màá tètè dé bẹ́ẹ̀ lọ́la ah. and then eh, gbogbo necessary things tó yẹ kí n ṣe pátápátá gbogbo ẹ̀ ni màá ṣe. mo ti ẹ jẹ́rìí nígbà tó ṣe ni láti jọ àbí ẹ pẹ̀lẹ́ sà oh ọlọ́ládé how are you báwo ni. good afternoon sir. good afternoon how are you. a dúpẹ́ tíráyà nǹkan hmm, àbúrò ẹ wà nílé pẹ̀lẹ́ báwo ni díẹ̀ <laughs> ẹ̀jẹ̀ rí wíwò yín yìí ó ní mí ni ọmọ yín ni o ah, ọmọ yín ni. ẹ má bínú ẹ jọ ṣé ọmọ yín tún ni òun náà ni. tó lọ́ládé um, àkọ́bí mi nìyẹn eléyìí tí ó wá kí inú lélẹ́ẹ̀kan ẹ̀ òun ni second born mi ẹ wo ẹbí àwọn ọmọ tó ń rẹwà àwọn méjèèjì rẹwà wọ́n tún wá fi ẹ̀yìn wọ́n tún fi jọ yín wọ́n fẹ́ yìn jọ èmi ìyá wọn náà máa fẹ́ yìn jọ kò ń ṣe èmi tẹ́lẹ̀ ah. so ẹ tún wẹ̀ yàn ọmọ. mi mi mi ìwé yín o eh. àbúrò nígbà tí ó kí mi lẹ́ǹkan tó lọ hmm. mo kọ̀ rẹ́yìn yẹn fìrí hmm. yẹri pé gbọ́nà ti jọ máa ń lọ gbọ́nú lé fìrí lọ́dún náà náà fìrí. <laughs> ẹ máa wò wọn àwọn ọmọ yín ni o eh, eh, àwọn ọmọ yín ni. ẹ wo Mr. Kọ́ládé ṣe rí ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ kí n fi sọ̀rọ̀ ẹ̀yin náà lè máa ń bá mi wí ẹni ọ̀gá ó yẹ kẹ́ ẹ ti rì má rì látìgbà tíyàwó yín ti ṣaláìsí gẹ́gẹ́dẹ́ mo ní ẹ̀wù ẹja àfọ̀rọ̀bì nílẹ̀ kí n ṣe yẹn ló bẹ́ mi sìn nígbà tí mo wá débi lé mi mo wá rí i pé ọ̀rọ̀ obìnrin tẹ̀ ń bá mi sọ ó ti bá mi ẹ̀wọ̀n lọ́ládé ọmọ yín ó wù mí ẹ jẹ́ kí n fi ṣaya ẹ jẹ́ kí n fẹ́ ẹ̀yin náà mọ̀ mí ẹ mọ orú èèyàn tí mo jẹ́ àṣẹ̀ṣẹ̀jọ máa ṣiṣẹ́ pọ̀ ẹ mọ̀ pé mi kì í fa wàhálà mo dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé jẹ́jẹ́ mi ni mo ń lọ ọlọ́dẹ ni káà náà rọ́wọ́ ẹyọ kan àbí méjì kà máa rí mú lọ sẹ́nu ẹjọ́ mi ló fi àjọ mọ yín. tí n bá gbọ́ yín dáadáa ẹ fẹ́ fẹ́ lọ́ládé. bẹ́ẹ̀ ni. lóòótọ́ èmi ni máa ń sọ fún yín pé ó yẹ kẹ́ ti rì márì lẹ́yìn ìgbà tíyàwó yín ti kú. bẹ́ẹ̀ ni. àmọ́ tẹ́ ẹ bá wò dáadáa pẹ̀lú bí lọ́ládé ṣe rí yẹn ó yẹ kẹ́ mọ̀ pé ó máa ti léèyàn kan tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de. òdodo hmm. hmm. eh, nìyẹn good. ẹ eh, kò bá dùn mímí náà torí wípé abẹ́rẹ́ tó lókun dì ní hmm. tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀ ní sọnù <laughs> àmọ́ kọ́kọ́rọ́ tó bẹyìn ajá jẹ náà nìyẹn ojú ọmọdé. ẹ eh, ẹ wo Mr. Kọ́ládé lóòótọ́ ó lè ti na ẹni tó ń fẹ́ àmọ́ kò tí ì fẹ́ra wọn sílé yes ẹ ẹ bó tí tí n bá fi ọmọ yín ìtọ́jú tó péye máa wà lọ́wọ́ àwa tá a ti níyàwó rí torí a ti mọ bó ṣe ń ṣe wọ́n jẹ́ àwọn ọmọ oníṣòkòtò tí ní tọkọ̀ wọn máa fi ya jóbìnrin lọ eh, eh, eh, ṣé irú mi ni màá fẹ́ fi ìyàjọ ọmọ ilẹ̀ mi pàṣẹ fún mi pé áá ah, ah, kí ló ń ṣọ̀gá tó ń ṣe báyìí ọ̀tá hmm. àwọn ọmọ oníṣòkòtò tí ní ẹ̀ lè bá wọn sọ̀rọ̀ kọ́ gbọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí fẹ́ ẹ ó yé mi ọ̀gá ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi gan jù bẹ́ẹ̀ lọ àmọ́ èmi á ṣe ṣe mi gẹ́gẹ́ bí bàbá sọ̀rọ̀ máa bá a sọ̀rọ̀ ẹ̀yin lélẹ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ ẹ̀ because ó yẹ kẹ́ mọ̀ pé láyé ìsìn èèyàn kì í fi tipátipá fọmọ lọ́kọ ẹ̀yin lẹ́ máa bá a sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ń bi tẹ́ ẹ bá wa kọ̀ kúdù sí ẹ jẹ́ kí mi gbọ́ eléyìí tó bá kù ìyẹn á carry out láti bẹ̀. ṣé tí n bá ti bá sọ̀rọ̀ ẹ̀yin ṣáà máa bá mi fọwọ́ sí. ìyẹn ló simple ju ọmọ mi ni. ó ti tó pẹ̀lú ọ̀rọ̀ ti sọ ti tèmi àti tọ̀dọ̀ yín ó máa gbọ́. ọlọ́run àjẹ́ kó gbọ́ ọlọ́run àjẹ́ kó gbọ́ ẹ má tún fọ lóhùn já ah, ah, gbogbo kan sọ́wọ́ ọlọ́run ọlọ́run ló ní. ẹjọ́ ẹjọ́ kò sí problem máa bá sọ̀rọ̀ ah, kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀ mo dẹ̀ mọ̀ pé dídùn lọ́sàn máa sọ bọ̀ ẹ̀yin lẹ́nu iye tó pọ̀ jù. máa ṣe máa ṣe ọlọ́run ló dẹ̀ kó jẹ́ mi fúnra mi mú wá hmm. tí mi rán ẹ̀ pé kó kó dọ́kúmẹ́ntì iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni bọ́lọ́dẹ ṣe máa ń ṣe fún ẹgbà mi nìyẹn. ẹ máa gbàgbé arọla hmm. ìyẹn wọn important very early ó pẹ́ jù by seven thirty a.m. màá ti débẹ̀. kò sí wàhálà ẹ ti ká. yes sir ah ẹ pa ilé ṣe dà just like <laughs> that ẹ pẹ̀lẹ́ sir. àná mi o. Eh, ah. <laughs> ah ọ̀gá mi sà. Oh, báwo ni. fine sir. fine sir. ẹ sà ẹ rí i pé security wa yóò ya wèrè gan-an. kí ló ṣẹlẹ̀. Ah, tẹ bá rí bó ṣe ń bá bèbè yẹn ó ń bá fáwèrè nínú gate ni ah, bọ̀ ẹ má wọrí sá mo ti ṣètò ẹ̀ mo ti ṣètò ẹ̀. kí ló dé tó ń bá fa wàhálà. kò ah, tẹ yé mi but ẹ má wọrí ẹ má wọrí mo ti ṣètò ẹ̀ eh. bẹ́ẹ̀ ni sá. Eh, ṣé ìjẹ́ kó mọ̀ pé mi kọ́ lọ ga bí bá ṣá. i ah, trust mi lọ ga mi rárá kò mọ rárá àtọ. ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí i òun ti fọ́ọ̀kọ̀ ṣe ìwọ ló máa lọ bí bí bí yẹn wà fún mi wà á jẹ́ kó débi o. ok ọkẹ kò sí wàhálà ọ̀gá mi ọmọ mi dé tán ọ̀gá mi. How long is Oh, you love, oh, please. Um, um, Moko, um, pay manager for me okay sir. yeah sir. Um, mo ní àlejò so tí ó bá ti lọ o lè sọ fún manager kó wá. okay or better still jẹ́ kí n rán ẹ̀ sí i sọ fún pé ọmọ tó ń tún ọ́fíìsì mi ṣe yẹn kó tètè ọmọ ní láti wọ ọ́fíìsì mi okay sir kó tètè pé eh, bóyá bíi twenty minutes mo fún kọ́fí ṣe tán. okay okay kò sí wàhálà sá ọ̀gá mi sá yes sá. baby power. Eh, Ivory. Pẹ̀lẹ́, uh, ṣé kò was stressful fún ẹ láti débi? No, ó bá máa nìyẹn mu around uh, So shall we ọ̀gẹ̀ ṣá? Yes, I'm fine. Good. Sure. Kí ni jíjẹ kí ni mímu? Um, for now, I'm okay. Wà ṣe wá wà ó. Ó lè wà ókè. Ṣó ti gbà pé kókó ló fi ń wo tí wàá gbé e dénú lẹ́sìn ìjọ ẹ̀mí wo ló fẹ́ lò tó bá jẹun. ṣé kíákíá bẹ́ẹ̀ yẹn ni. ṣé kọ́tà dúró lè wò ó ṣèwọ̀ gan ọmọ kan tó wá Hmm? <laughs> mo ti ṣe ń rẹ́rìn mo ti ṣe ń smile ẹ̀ ń dá mi lọ́rùn ọmọ kan option méjì ni màá fún mi ìdá kò wọ́n dàbí báyìí ọmọ tàbá ti wọ́n ní yàrá bá ó dàbí olùfẹ́ méjèèjì. bàbá dé dúró bàbá bẹ́ta ẹ̀ẹ́dẹ̀ àwa bọ́lá o wá bọ̀ náà lórí òkúta ṣe ọ̀rọ̀ àdókò kárí ẹ̀. ṣé ká máa lọ ní. ṣé ká máa lọ ní ọ̀lẹ́kàdé bẹ̀rẹ̀ mọ́. kò padà lọ́bẹ̀ yẹn mọ́ tó bá di weekend màá lọ wo fíìmù òrìṣà ẹ òrìṣà ẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣù ẹ̀ náà èmi nìkan kọ̀ if possible àwọn lọ́ládé àtàbúrò ẹ̀ náà á jọ lọ ẹ ó mọ̀ pé indigenous movie ni ó dẹ̀ da fún àgbàlagbà láti learn then àwọn ọmọdé pàápàá láti mọ̀ nípa àṣà àti ṣe wa àfihàn Ọdúnládé máa ń dùn ìwọ náà máa lọ <laughs> ok àkúkú jọ lọ wo fíìmù ọdún gbà yẹn kò sí wàhálà no problem no problem àyẹn náà dà ah, tabakuru a máa fi yẹn sọ gbogbo ohun tá a fẹ́ sọ gangan à á sọ mm, all right à á pàdé o ṣe. Ah. <laughs> Eh, hold on no no come back here come come come màá pè ẹ́ padà màá pè ẹ́ padà ah, lọ́ládé o kàn kí mi gan bẹ̀yẹn o dẹ̀ lọ o tiẹ̀ lè jábọ̀ bí tó lọ fún mi kí ló ṣe é tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́. Mm, Daddy, kí kí ló tẹ máa rán mi ní irú you know I'm in a relationship èmi ò lè kí irin méjì bọ̀ náà o. ọ̀rọ̀ yé mi mo mọ̀ pé o níyàn tó ń fẹ́ àmọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò fàjà mi ò ṣe kò dìjà ni ṣé kò ń ṣe pé o ti lọ ń sọ̀rọ̀ sọ́gà mi sá. lẹ́yìn mm, náà mo rán ọmọ tẹ́ni o mo kò jẹ́ kó yé wọn ní pé mo ti ní ẹni tí mò ń fẹ́ pé mi ò lè fẹ́ wọn um, sórí èmi fúnra lára mi mi ò fẹ́ máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni ṣé o ti rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ehm, èmi náà mọ̀ wípé chairman mi wọ́n nídìí ìyàwó àmọ́ ìgbà tí wọ́n ti bá mi sọ yẹn nínú mi ti dùn sí wọn pé ah tó bá tiẹ̀ jẹ́ pé látàkàtà mi náà ti rẹ́ni tó fẹ́fẹ́ kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ o ṣáà ti lanu ẹ o dẹ̀ ti jẹ́ kó yẹ pé tán o ò ṣe o léèyàn tó ń fẹ́ òun yóò dẹ̀ fọ́ ọ̀sẹ̀ àbí rárá àmọ́ dádì ẹ bá ti jẹ́ kí n mọ orú nǹkan tí n fẹ́ lọ bá ń bẹ̀. lọ́ládé máa gbọ́ ṣé kémi sọ fún ẹ kó sọ pé ò lọ kó lọ dínà jẹ mi lọ́dọ̀ ẹni ẹlẹ́ni tó fún wa lóúnjẹ. ó dá má bínú ìyẹn kò lọ embarrassing ọ̀hún bẹ́ẹ̀ ni. ah embarrassing ah, ti kéde kí ló jẹlẹ̀ ó dá má bínú. mo ti gbọ́ mo ti gbọ́ má bínú. ṣe ṣáà ti jẹun. yá àbúrò ẹ ti fún mi lóúnjẹ. ok ok. ẹ̀bùn tí o ti ẹ̀ lè consider ọ̀gá mi rárá. dáìní ẹ̀mí eléyìí tó bá yẹ kó kó bá mi kó bá mi wọ́ọ̀tì. màá fẹ́ ju ẹ̀sán ọlọ́pàá àbí carry me go prison mi ò gbaṣọ. <laughs> Ah! àwọn ọmọ sìn ìfẹ́ ti yí orí wọn dànù kó kàn tiẹ̀ change mind ẹ̀ kó wò pé ẹni yìí responsible abẹ́rẹ́ tó lókun di ni o bàbá mi mọ̀ kó gbà fún yẹn tó bá yá ń sìn àwọn ọmọ tọ́hún wọn gùn kan ló máa máa tẹ̀lé káàkiri tá à ní mọ kókó wọn wọn á gùn lọ́rùn wọn á gùn lẹ́sẹ̀ lọ́ládé ṣé kí n má pààrọ̀ fún ẹ ah kọtí dáàdì ṣe yẹn nonsense ni náà ah. báyìí dáàdì ṣe máa wúrù wà bẹ́ẹ̀ yẹn ṣé ọmọ amọ̀kọ ẹni kó túmọ̀ adé ẹni ni kò make sense now. kejì yes. they disappoint me, ṣá. mo ṣe máa ní mo disappoint ẹ. no. ọ̀nà báwo ló ṣe máa sọ̀rọ̀ sí dáàdì mi bẹ́ẹ̀ for what reason exactly Eh? tí mo bá sọ fún ẹ kọ ẹ ṣé bẹ́ẹ̀ mi náà mo sọ fún ẹ. kí ló mean jọ kí ló mean pé tó o bá sọ fún mi kan ṣé wọ́n máa kíp ọ̀rọ̀ fún mi nìyẹn ṣé àdéhùn tó wà láàrin mi àti ẹnìyẹn. <sighs> báwo ni mo ṣe kíp ọ̀rọ̀ fún ẹ ṣé mo lè keep ọ̀rọ̀ fún ẹ ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ mo dẹ̀ ṣàlàyé ẹ̀ fún ẹ o dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí dádì ah ah kò sí bóyá fẹ́ mọ dádì mi o lè mọ dádì mi jù mí lọ now besides ṣé o ti sanwó orí mi fún wọn ni ó tọ́ ni now o dẹ̀ ní a ah. ẹ ṣó sọ fún wọn ni. so kò tó ń ṣọ́ láti sọ fún mi pé mo ní láti kọ́kọ́ sanwó orí ẹ̀ náà kó tó mọ̀ pé mi àti àfẹ́ra wa wọ́n gbé lẹ́yìn dádì ẹ̀ kò sí wàhálà máa defend wọn lọ o mọ̀ pé nǹkan tó ṣe ò da o dẹ̀ ń defend wọn ń gbè lẹ́yìn wọn ah, oh kò sí problem ọ̀ máa ṣe lọ. nǹkan tó máa ń sún mi ní ọ̀rọ̀ ẹ̀ ni nǹkan kékeré máa ṣẹlẹ̀ bàbá àti máa raise voice ẹ̀ báwo mo ṣe defend daddy nsìn ẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí kò tí ì tó ariwo tó ń pa náà hmm. yes ó tọ́ ni daddy sọ pé nǹkan báyìí bàbá ṣẹlẹ̀ but wọn daddy sọ pé dandandandan kí n lọ fẹ́ ọ̀gá wọn náà wọn ò tọ́ bẹ́ẹ̀ náà ṣé o fẹ́ mọ daddy mi jù mí lọ ni. did you did you listen to yourself. Ah so wọ́n understand pé dádì sọ pé kò lọ fẹ́ ọ̀gá wọn ìwọ́n gbé understanding sí o àbọ̀ o ti consider àbí. lọ́nà o. òkìkí ló tọ́ wáyé understand ẹ̀. mo kàn sọ fún ẹni pé dádì ò mí bí wọ́n ṣe ń wọ kò sí problem alátiṣe máa ń mà ti ṣe ara ẹ̀ wọ́n kàn ń rán mi létí wọ́n sọ fún mi pé time ti tó kí wá fẹ́ ẹ ni ẹ̀gbọ́n tí alátiṣe nìyẹn. ọ <laughs> oh, ìwọ náà mọ o jẹ tètè kí ló dòde otherwise wàá rí ṣẹ́gẹ̀ sórí ẹni tó ń wẹ̀ sórí beautiful tó ń wẹ̀ sórí sweet sexy tó ń wẹ̀ wọ́n máa gbé lọ́mọ ẹ lọ́wọ́ ni wàá rí. kí ló ń gbé lọ ah. wá wọn ò gbé kankan lọ ìkúrọ́lá alábàákó ìwà ẹ̀mí àti ẹ̀nà. Eh, ok wo ti gbowó pé nǹkan tí mo bá fi sílẹ̀ jù lẹ́nu ewúrẹ́ ń tó máa jókòó kó máa dúró wọ́n gbé mi lọ kan. sọ̀sọ̀sọ̀ mi àwọn adé àwọn eré kan wà tí mi ò ń ṣe. ààrẹ gbóná kílè tó máa ti fi jìnnà àwọn ọmọ tó ní fẹ́ ṣe ṣe ìtọ́ gbé mi lọ. ìjọba máa ń sọ ẹ́ gé tó ń lọ. ó ti lọ bí ọkọ mi máa lọ. Johnson lọ má bínú mú bẹ́ẹ̀ ni ẹ́ má bínú o lè bínú tán pátápátá báyìí ẹ́. Fọlákẹ́ Fọlákẹ́ ṣe mímọ̀ náà ni mò ń bẹ̀jọ́ má bínú ẹ this is just a little misunderstanding èṣù ni ẹ má jẹ́ ká gbé èṣù láyè. èṣù ni wo ọkọ ẹ gangan lè ṣu àánú ẹ̀jẹ̀ ṣe mí lórí bọ̀bọ̀ tó ń pè é ní ọkọ àbí kí ló ń pè é because àìfọwọ́ kó má pààyàn sí ẹ lọ́rùn ah, lọ́jọ́ kan. God forbid má sọ oh. bẹ́ẹ̀ ọlọ́mọ ẹ̀ka ríru ẹ̀ wo sórí bẹ́ẹ̀ ṣe lọ tán báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló ti regret ẹ̀ òun gan wò pé ah ṣóun lòún ṣe adúrú nǹkan báyìí in fact má jẹ́ kí n tọ̀ ẹ́ ó ní kí n jẹ́ kóun tẹ̀lé mi máa bọ̀ kóun fẹ́ wá bẹ̀. kí ló fẹ́ wá ṣe ń bí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ bẹ̀rù ẹ jọ ṣọ́ọ̀bù òtún nǹkan tó fẹ́ ṣe ni sọ fún mi náà sórí moreover ọkọ mi kò rí ẹ ó ọ̀gẹ̀ àbí mi ò gbọ́ rí ó wà nà tó yẹn wo anyway ó ti ní ká má ṣẹ̀rẹ̀ mú so kóníkálùkù máa lọ́n lu ẹ̀. Ah, ah, oh. Fọlákẹ́ kí ló le tó yẹn ah, mọ pọ́nkú náà ṣe ń bínú ni ṣebí létà a máa bẹ̀ wọ́n but tí wọ́n bá ti kọ́kọ́ calm down náà wàá dé bá mi bẹ̀ wọ́n. èmi ò lè bẹ́ o because ebi ló ń ṣọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ tó wọn máa lọ kọ́ mi káàkiri ni kí n máa ṣe. èmi yóò lè ṣẹlẹ̀ mọ́ mo promise you ọ̀bẹ nílé orí tí onífẹ́ kan mú kọjá lórí wọn ọ̀bẹ nílé orí tí onífẹ́ kan mú ìwọ ọmọ ní mọ́mọ́ ṣòkì gbẹ́ òwe ẹ̀ jealousy jealousy jealousy jealousy. Oh òótọ́ káfòótọ́ bára wa lò ìfẹ́ kò ní sílẹ̀ ni. káfẹ́jọ gbégbé ìrẹ́pọ̀. ìfẹ́ kò ní sílẹ̀ ni. I love you my pretty I love you my baby. ìfẹ́ kò ní sílẹ̀ ni. I love you my pretty I love you my boo. ìfẹ́ kò ní sílẹ̀ ni. òjò yìí rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ o òjò yìí rọ̀ ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ òjò yìí rọ̀ òjò ìfẹ́ ẹ̀ òjò yìí rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ káfíntọ́ òótọ́ ló káfí bára wa lọ káfíntọ́ ló ń bọ̀ ọ̀dá wa kàdàbí bára wa ṣe. I love you, Lohota, Shuba, Kajo, Shogota. Darling, ọkọ mi tí mo bá iṣẹ́ lóòótọ́. Alẹ́ ọ̀la ló máa dé sí Nàìjíríà. Èmi ni mo dẹ̀ máa lọ́gbọ́n ní airport. Oh, all right. Ah, ẹ kú àmójúbá. Mo ṣe. Ọ̀bẹ bẹ́ẹ̀ ni. Ó ṣeé ṣe kí n máa wà lé lálẹ́ ọ̀la. Oh, okay, no problem. No problem. kí ló make no problem mo ti ẹ̀ pè lọ́wọ́ mi pé kí ni ìdí tí mi fi ní wá sílé mo kàn accept no problem àbí ṣe ní plan tó fẹ́ jáde lálẹ́ ọ̀la ni tó ti wá rí lébi opportunity. darling what. mo fẹ́ máa rìn láàrin òru wait ṣé o trust me ni. I don't even sure trust me. nǹkan tí wọ́n sọ yìí ó ti ń mú ìfura lọ́wọ́. ìfura bíi ti báwo làwọn ṣé bí òun náà ló ṣàlàyé mi sìn pé uncle ẹ̀ máa dé sí nàìjíríà ìwọ dẹ̀ ló máa lọ gbé wọn mo dẹ̀ totally understand bí situation yẹn ṣe máa ń rí kọ́ńkú tó dé kíplẹ̀ ni wọ́n tó land kó tó wọnú ẹ̀pọ̀ pé àwọn fẹ́ gba ẹrù kó tó pick wọn up kó to tún lọ drop wọn nílé tílẹ̀ bá ṣú ó dẹ̀ sọ pé ó fẹ́ So which is totally understandable Abi? No, jẹ́ ká bọ́ lẹ́ńbẹ̀ òkà tí mo sọ yé mi ṣá mi má já ara lọ. mi ṣáà lè okay baby. yes. She will enjoy your tí mo oh okay. She will be officially oúnjẹ tí màá kọ́ sí i ní ìgbà tàbí láti ọ ní mo wà nílé. ṣé yàtọ̀ sí kí n ṣe tẹ́lẹ̀ ṣé kí náà mo ṣe máa san bí pé mo ṣe fẹ́ ẹ́ sí mi tó ń jẹ orí. bí kí ni tó máa wà difficult báyìí aṣọ láìka oúnjẹ yìí. ó wà òkè mi ló wà òkè mi lórí tó ń pò mí lẹ́nu náà. àmọ́ ah, bẹ́ẹ̀ oúnjẹ apá mi ló ń jẹ. ok sorry má bẹ́ẹ̀. káfọ́ tó ló ń bọ̀ ọ̀dá wa padà fẹ́ bá. àwọn ọmọ ẹlẹ́lẹ̀ wọ́n ti tọ́jú mẹ́ta tá a ríra náà báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí mi ò pè é bí tí báwo ẹ̀ṣẹ́ mi kan mò ń pè é sẹ́ni ó dà ìgbà wo la máa ríra ìgbà wo lèmi fẹ́ hmm. ẹni kọ́ ó yà ẹ lẹ́nu ẹ̀ṣẹ̀ bí àwọn àtọ̀ next week ẹni kọ́. Okay, uh, so I'll make it on the All right, now take care. Yeah, bye. Ah. Báwo ni ṣe wá pa? Mo ń gbọ́ òun gate níta. Ṣé ẹ̀gbọ́n mi ti ń jáde ni? No, ẹ̀gbọ́n yín kọ́ o. MD ló jáde ń sìn. Ah, Ṣòro ẹ pé. Tàlẹ́ MD tàlẹ́ ẹ̀gbọ́n mi. Ṣé ò sí bẹ́ẹ̀ jẹta bàtà ṣe wẹ́kan pàtẹ fún wọn ni? o gbọ́ introduction tó ṣe pé màá tí wọ́n àjọ lẹ̀ pẹ̀gbọ́n àtàbúrò ni. oh that's true sir that's true ẹ má bẹ̀rẹ̀ sir ẹ má bẹ̀rẹ̀ sir. ẹ <laughs> eh, àwọn náà lọ ti ràn mí sí i wọ́n ní fún yín ní lẹ́tà yìí sir. kí ló wà bẹ́ẹ̀. a mi mọ ẹ mọ kí mi lè ṣí lẹ́tà yín náà <laughs> bẹ́ẹ̀ ni sir. ok àwọn lè máa lọ. ok thank you sir. ọ̀pọ̀ fẹ́ increase salary mi nìyẹn o ah, wọ́n mọ̀ nǹkan tẹ̀mí ṣe mi ṣe fọ́lọ́ọ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ bá dẹ̀ máa tiẹ̀ reward mi kó gbélé pé tí kò bá ní kankan tó ṣe ohunkóhun lè ní kó déédéé máa lọ nà ó. ọ̀làdé ṣé kí n má parọ́ fún ẹ. bí o ṣe kankan fún wọn ah. ìjẹta la ṣẹ̀ṣẹ̀ welcome party fún wọn náà tí gbogbo wa jẹ tí a mú ọ̀sán ẹ̀ lọ́kọ̀ gbé lẹ́tà fún mi láì ṣe kankan. ó dá ẹ lójú pé o ṣe kankan fún wọn kó. but this this story is not aligning now okay okay ah, ṣé mo nǹkan tá a máa ṣe i think you should call mommy pé mommy mọ́mì ló tún lè bá wọn sọ̀rọ̀ wọ́n lè bẹ̀ wọ́n. ọ̀làdé òun kéèké sẹ́yìn sòfin pé mi ti lè pe mọ́mì mommy ah, ah. ti pe one wọn ò gbé kọ́ ni náà. wọn ò gbé kọ́ mọ́mì. yes tó bá ń ṣe kó tó I won't see me. èmi tó bá ń ṣe dádì it's okay it's okay ah but this is this is bad this is bad wait a minute oh oh i see so uh, uncle called rẹ for a period of time nítorí pé wọn ò sílé as soon as he go back he sacked you right. ìwọ sẹ́yìn débẹ̀ ni so mọ̀ pé kọ́tọ́ ṣe gangan nìyẹn ni. mo ti ẹ̀ consider yìí pé ah, ó ti marry how does he want us to cope ó sí àwọn ọlọ́ka ẹni wọn ojú wọn ló máa ṣe tọ́lọ́ máa tẹ́ rọ́ọ̀gì tọ́dọ̀ ẹ̀ iṣẹ́ gidi tó máa powó fún mi tó máa jù tán fún mi lọ́lọ́ máa gbé wá fún mi. àmín àmín ìdíje jọ kọ mi mo fẹ́ kó kó kó ọ̀rọ̀ rẹ lé o please. mi ìdíṣẹ́ lọ́wọ́ mọ́ báyìí. i know mo ti fẹ́ bẹ̀rẹ̀. god will provide. god will provide. má worry. god will provide ní bájókòó ti báyìí. má worry everything mo believe say everything ma wa okay. god will provide. this just happen. god god will provide. i mean god will provide sef. dèjì ṣe mo kó nǹkan tó ń ṣe ọ̀dà <laughs> for real láti ìjọ ẹ̀kọ́ tẹ̀ má lè pè mí. má bínú iṣẹ́ ni iṣẹ́ ló sọ ọmọ nù bí òkú. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ló máa parọ́ mọ́ all the time ṣé wọ́n nìkan ló ṣiṣẹ́ ni. ló ṣàmù àzọmọkùnrin a máa jà sọ́tún jà sósì òun ló fi tóra wọn. mo ti gbọ́ ṣé wàá lọ ọ́fíìsì kí wọ́n kẹ́. oh no no mi ò sí ní ọ́fíìsì i took today off so mo rest nílé ni. <laughs> ó ti dà jẹ́ kí wọ́n kí ẹ lé náà náà. Um, yeah o lè wá kí mi lè bí o ṣe problem ṣé àwọn girlfriend ò ní lagi mọ́ mi lórí ṣá. girlfriend mi ti báwo èmi ò ní girlfriend o I'm also um, tó bá máa wá sí ọ̀dọ̀ mi nísìnyí um, o máa ní láti tètè wá because mo ní appointment ní four o'clock and uh, business appointment ni mo ọ̀rọ̀ owó. then send me the address you see me soon. oh okay not a problem i send it soon. thank you love you. ṣé o sáré délé ìṣẹ́jẹ́ kí àwọn òfin ìyá tí ò ní ṣe lọ́wọ́ máa máa bọ́ọ̀dù ẹ lọ tẹ́bẹ̀ dì gaza. owó yìí máa pọ̀ sí bọ̀dà jẹ́ lọ́sẹ̀. abẹ́ni lórí abẹ́ni lórí tí báwo ṣe ọ̀pọ̀. bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ báwo ni báwo ni ṣe. ó ah, dúpẹ́ ah, o feel so bored nílé. Ah, not really mi ò feel bored gbogbo movies tó wà lórí tv mo ti wò tán. ok ṣé wàá interesting ṣá. yeah yeah yeah báwo ni ṣe. ó dúpẹ́ it's quite stressful but i'm looking forward to seeing you at home. really <laughs> yeah. ṣé o ti jẹun náà àbí. jẹun kẹ wọn dúró díẹ̀ kó dé ni. but babe. Hmm? ọbẹ̀ wà nínú freezer náà rice ló kọ́ ká máa ṣe náà. kí ló mí pé ọbẹ̀ wà nínú freezer rice la kọ́ máa ṣe o ṣé òun tún aláàtì sọ fún mi pé mi ni kí n wọ kitchen kí ló máa sóúnjẹ fúnra mi. no no. àbí torí mi ò níṣẹ́ lọ́wọ́. no no nǹkan tí mo mí kọ nìyẹn. kí kí nìkan tó wá mi pé ọbẹ̀ wà nínú freezer rice la kọ̀ máa sè kí ni kí ni ṣó ṣó make sense. kí má bínú. kí má bínú. ó dà i'm sorry. what do you mean kí ni ṣé stop it now. jẹ́ ń ah. lọ sí jẹ́ ń lọ bẹ́ẹ̀ ṣé ṣé o ṣáà máa jẹ tí máa ṣe àbí ṣé jẹ rice. no mi ò jẹ rice. kí ló fẹ́. Um, dodo àti ẹyin ló mi jẹ. ok ok mo ń bọ̀ màá bẹ̀ ẹsẹ̀ mo ń bọ̀ má bẹ̀rẹ̀ ṣùgbọ́n. ó ga ọ̀rọ̀ ṣé torí yàn dúró sílé ń ìyàn ni kí yàn máa wọ kitchen máa sún jẹ fún ẹ àìníṣẹ́ lọ́wọ́ yìí ó ń sọkùnrin dìkọ́ mi ṣé yàn máa babe ah kálí lu adúrú gbogbo abọ́ wà ní kitchen yẹn. jọ ewu la bí ni ọ̀yọ́ ìgbà tó dé lẹ́sìn èèyàn mélòó ló bá lé. má bínú ṣó ń bínú ni. o ṣó jọ pé mo bínú ni ṣé mo bù ẹ jẹ àbí mo sún ẹ mú. you see reason tí mo ṣe ń béèrè ni wípé ìgbà tí mo wọ kitchen mo rí pé wọ́n ti lo oríṣiríṣi abọ́ síbẹ̀ ó pọ̀ gan-an ọ̀hún then again mo rí pot tó fi tó fi roast ẹ̀ mu another pot wọ́n fi ṣe rice mo ṣètò wá rí abọ́ èèyàn bíi pé èèyàn méjì jẹun ó dẹ̀ fọ́ gbogbo kinní yẹn. jọ kí ni nǹkan tó ń sọ lẹ́nu ẹ tí ó dùn like did you listen to yourself so ti bá wà lé sí ebi ò lè pa mí kí n lọ sí kitchen kí n ṣe rice kí n jẹ àbí kó jẹ lẹ́rọ̀ lẹ́kẹ́ bí pa mí kí n ro sẹ̀mó fúnra mi kí n jẹ it's a problem right it's not. no it's not your fault torí pé wọ́n ló rà á ni mo tó ń ka ah. oúnjẹ sí mi lẹ́nu àbí mo parọ́ bí mi ò lè jẹun tó wù mí mọ́nu lómi. no Deji no má má ah, mo ti ń bínú má bínú. ó ń jẹ́ mo fà á láṣọ ni àbí mo bu so. Oh, okay má Beno, i'm sorry mo mo ti argue sorry for yourself no deji please kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló kí ló tó bẹ̀rẹ̀ fún wa bínú ọkọ mi má bínú. kálọ̀ kọ ẹ tó má jọ́ ọkọ ẹ wàá máa sọ irú ọ̀rọ̀ tó ń sọ ẹ wàá máa sọ sí mi. má bínú oh, i'm sorry oh, i'm sorry i'm sorry okay. Uh, má bínú náà. kí o máa níṣẹ́ lọ́wọ́ yóò ti sọ̀yàn di nǹkan mìíràn ọlọ́run àfọlágbára ẹ̀ sòrò náà kò ṣẹ́jọ́ ẹ̀ àníṣẹ́ lọ́wọ́ ló fa ogbó nọ́sẹ̀nsì. i'm sorry okay i'm not even arguing with you i'm very sorry mi ò mí ìnẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń sọ yẹn. i'm sorry for yourself ok ṣebú ló máa jẹ jòlá sẹ́yìn. omi ìjẹ mọ. lójoojúmọ́ àbínú. mo ní kó má wọrí mi ò jẹ kọ́kọ́ má. má bínú na ọ de ṣe bí pé o àjà tẹ́lẹ̀ nígbà tí bẹ ó yà má bínú kọ. mo tún ní sílẹ̀ ìwọ tó bá tẹ̀ fẹ́ ṣe gan wo ẹyin mẹ́ta ọ̀tọ̀ mi mọ́ bí a kò ṣe mẹ́fà. kí n dín ẹyin mẹ́fà. yes ok that's fine. ìyẹn tó bá fẹ́ ṣe ni ò torí kò gbèmí jẹ mọ́. ẹyin mẹ́fà oh my god o tún bẹ o kẹ o fẹ kà sí mi lẹ́nu àná ọ̀tá ti pọ̀ jù fẹ́ fẹ́ mi ṣe kò tó ṣàlàyé sọ fún mi nìyẹn. mo fẹ́ wà clear ni. mo fẹ́ wà clear pé kí ni pé mo sọ pé mo fẹ́ jẹ iná tán ti pọ̀ jù lè mí ní wọ̀bí àní ní òkè tún lè bẹ̀rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ mi fẹ́ jẹ iná tán. I'll be back má bínú. ó ti pọ̀ jù ẹyẹ ti pọ̀ jù àbí ẹ̀yin mẹ́fà ti pọ̀ jù fẹ́ òtún òmìṣẹ́ lọ́wọ́ sọ́tọ̀ kúkú sọ́nà ẹ̀ má gbọ́rọ̀ ẹ̀yin mẹ́fà pọ̀ jù fún mi torí mi ò níṣẹ́ tó ti bá níṣẹ́ lọ tí mo rìn àwọn máa ka fún mi jẹ. rubbish pàdé ìjọ lójú mi tún ní jẹ́ good morning ma. morning babe. tẹ́mi ti ní pé kẹrẹ́ office lọ́fíìsì ní sin ma. ok o ti mọ màá lọ́n tiẹ̀ máa yọjú sí wọn láìpẹ́. ok ma. ọṣẹ. yes ma. it, darling. <laughs> ah, okay, but I'm so happy. Ah, you can tell I'm excited. Yes, I can tell. Yeah, congratulate me no? Babe, jọ kí ni nǹkan congratulate our wa fún. Ah, ìwọ má worry, Take a kọ́kọ́ sọ baby Me, congratulations. Okay, fine, baby me, congratulations. Thank you, darling. So what is it? So, uh -huh. I just got promoted to be the manager of my company. It's a lie. It's true! <laughs> now, congratulations! And guess what? What is it? That position comes with that. Wow. Yes. yes, it's true. Benny. <laughs> wow. Uh, for me. Ah, well. well, wow. Yes. Wow. Look at it, babe. I can't believe this. I am so proud of you. I know. Thank Check you. Check match one All right. Ah, ah. so, what do you Yes, sir. <laughs> Ah, Thank you once again. Babe, jẹ́ kí n wọlé, jẹ́ kí n wọlé yá. Lọ wọlé, lọ wọlé. Àfi máa jáde lọ, kò ní kí n wọlé gan. Àní kò má wọlé ààrẹ. Kí tẹ̀ ń tó lù láàárọ̀ owó tá a bá jàre tán èmi àti ẹ a máa jọ túṣu dé ìsàlẹ̀ kankan ni. máa pè é padà ṣùgbọ́n all right take care. Dami. Abẹ́ báwo ni kò ti ṣe Mo ti ṣe Bó ah, ah. ní kí ilé jọ̀sùn wà? kí Lexus sọnù òun rèé lọ́wọ́ mi. Oh. òun ni mo fẹ́ gbé jáde ni. Ah, òun nílé ìgbé jáde. ok. Ah, òun lèmi fẹ́ gbé jáde. ó eh. sọ fún mi pé òun jáde mi mọ́. Ah, so sorry my bad. no my bad. Um, it's okay. oníṣẹ́ kan tí mo apply fún so wá ní oh. kí n wá in person so mo dey feel pé mọ́tò ìlú be fit me. okay. Um, so o mọ̀ pé ìrínisí ni ìsọnilọ́jọ́ ìnà tí bá débẹ̀ tó ṣe máa rí mi lọ́ ṣe máa price mi so tọ́yọ̀ mo ṣe fi pé lexus ni fit mi just for today after today you can down. lágbára ọlọ́run ibi tó fẹ́ lọ yẹn á bọ̀ sí. Um, jọ um, o ní bíi fifty k loose change kan tí o lò. darling yes, mo de gbàdúrà pé o tẹ̀lé ṣàmì. Ah ẹ̀rọ ọlọ́run ní pé mi ò ṣàníyàn síta. no. àmọ́ ah, ṣe that means pé inú ni mo ṣe sí nìyẹn. ok àmọ́ ah, àbínú. ìtẹ̀ ìgbà òyà àdúrà gbà. àmì jẹ́ kí n ṣe ìtọ́jú ẹ̀ sọ wà lóye àmì àmì àmì gbogbo àdúrà tó ṣe fún mi àmì iṣẹ́ ẹ̀ máa bọ̀ sí. lágbára ọlọ́run. àjọ owó tí mo sọ fún yẹn. no problem àmọ́ mi ò ní káṣọ but máa transfer ẹ̀sẹ̀. Ah, transfer, okay. I need to go, okay. I'm late. Transfer yẹn náà bad. Okay. Nǹkan tí mo dẹ̀ fẹ́ fowó yẹn ṣe ni mo fẹ́ bí tí máa débẹ̀ oh mo jẹ́ security lọ kọ́kọ́ Kimi mi kí sáré fún bíi two k mo jẹ́ um, secretary náà ni mo lè fún yẹn bíi five b torí tó bá pe gbogbo oúnjẹ tó bá fẹ́ ṣe meeting àwa tá a domi sílẹ̀ náà ló máa mú ìnù hmm. àwọn yorùbá ló dẹ̀ sọ́n pé tí wọ́n bá domi sílẹ̀ ó ṣeéṣe kó tẹ̀lẹ̀ tútù hmm. so yẹ so kó tí mo fẹ́ fi owó yẹn ṣe nìyẹn. Ah, ah, ah, lágbára ọlọ́run àbọ̀ sí. àmín àmín ọkọ mú kí vẹ́nsà yẹn kí o máa lọ. ẹ eh, no problem o ṣe dáadáa àbí kí báyìí mo ní. a ò ṣe gan ni o ṣe gan ni àti ẹ̀sìn pẹ́ gan. <laughs> màá jẹ́ kó mọ̀ tó má ti ṣe kinní yẹn. ó dàbọ̀ tètè ṣe ṣùgbọ́n. alright kó mi sọ pé ó jẹun o má stress ara ẹ o. àbí kí n send reminder sí ẹ kó má lè gbàgbé owó yẹn. okay darling bye. bye love. ó jẹ́ pọ́nmọ́ ẹ padà jọrí ọmọ mi àmọ́ má ṣe pò. òjò irọ́ rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ òjò irọ́ òjò ìfẹ́ rẹ̀ òjò irọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ káfíntọ́ òótọ́ ló káfí bára wa lọ káfíntọ́ ló ń bọ̀ ọ́ dán wa kàdàfẹ́ bára wa ṣe. I love you lóòótọ́ ṣùgbọ́n kájọ ṣòótọ́. If you see me holla ke baby baby ìfẹ́ mo ní sí ẹni. Ìfẹ́ mo ní sí ẹni. I cannot share you with anyone. Ìfẹ́ mo ní sí ẹni. Ilé ń jó bójú ń já ìwọ ni. Ìfẹ́ mo ní sí ẹni. Mo torí rẹ̀ kálámáṣá. Ìfẹ́ mo ní sí ẹni ìyàwó mi ìyàwó mi ni ẹ̀pẹ̀ lọ́kùnrin. kàńdà náà bó ṣe ṣe torí kò rí ìyàwó ẹ̀pẹ̀ lọ́kùnrin. so so would you shut up? òrí ìyàwó mi ni. Ah, ìyàwó ìyàwó mi wà pẹ̀lọ́kùnrin mi ò rẹ̀ sọ fún mi pé kí n má wo bẹ̀. mo ń sọ pé calm down sí ní sùúrù. mi mm, ò ní kó rí ìyàwó ẹ pẹ̀lọ́kùnrin lọ bá at least wọn náà ò tẹ̀ ọ́ lọ sí bọ̀ ṣe bí wọn náà lọ yẹn jẹ́ ààrẹ wọn náà wá yẹn jẹ́ ara ẹ̀ ni. bọ́lẹ̀ kúrò ní mọ́tò mi jọ mo ṣe máa ní kí bọ́lẹ̀ nínú. bọ́lẹ̀ nínú mọ́tò mi jàre ìgbà mi bọ́lẹ̀ jọ bọ́lẹ̀ jọ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ tó ní mọ́tò mi jọ bọ́lẹ̀ tó mú dà kọjá rẹ̀ ṣèbí ẹ̀wọ̀n ni oṣù kan ní ìwọ ti ń bọ̀ èèyàn burúkú ni ọlọ́wà jọ kò pè mí. dídí náà. abẹ́ni lórí tí ó fẹ́ kọ́ mú dà kọjá lórí òun. Ah, ọ̀gá jẹ́jẹ́ o jẹ́jẹ́ ah, o kẹ́mi máa lọ pé high blood pressure. What now? Stop, man. Stop now. But Time at it is somewhere I want to say is almost it's about a week now. About tomorrow, mo wà fọ ọba ìbí kí ni kí ni kí ló kí ló I'm not in the mood. Let me see, wà ókè. Ṣé o máa ń jẹ lórí mo yó ni? Please fi mí sílẹ̀. Wait wait, kí ni mí nìyẹn? Ṣé o ń jẹ mo yó? kí ló ń surprise ẹ. ní oṣù nẹ́lùmí tó ń bá ṣe nítorí kò yé mi. tí wọ́n nẹ́lùmí tí mo bá ṣe kí n tiẹ̀ mẹ́. Ah, ah. Dèjì. kí ni kí ló dé ṣòfẹ́ fọ́ọ̀sì mi ó ní mi ò ṣe kó fi mí sílẹ̀ sún sún sún jàre kókó lẹ́gbẹ̀ẹ́ mi sún sẹ́yìn jọ stop láti wo láti wo ló ní over mi. o lè máa fẹ́ tó mi. wo máa lọ sínú guest room kí ni mo ti sọ fún ẹ fún mi. Ah, kí ló ń ro kí lọ́kàn mi what did I do mi ò ṣe nǹkan kan náà Dèjì hmm. abẹ́nilórí tí ó fẹ́ kọ́ múdà kọjá lórí òwú. abẹ́nilórí fẹ́ kọ́ mú <laughs> ah. dà kọjá lórí òun. kódà mo fẹ́ rí iṣẹ́ ní ilé epo wọ́n dẹ̀ sọ pé kò wá fún interview ní ọjọ́ Monday. ilé epo. bẹ́ẹ̀. ètò wà ní Ìkẹjà àbí ní Ọláníyì street. Ah, ah. ṣé o mọ̀ ilé epo yẹn ni. dáadáa èmi Adédèjì Ọláníwájú tí bá ṣiṣẹ́ ńlẹ̀kùn yẹn kò pa mí. Dèjì. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi àlọ́ iṣẹ́ wọn dáadáa useless man tí wọ́n ń ṣòṣe orí burúkú káàkiri. Jesus Christ Dèjì ah ọ̀daràn níbo ló ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí wípé èmi èmi ń fẹ́ ọ̀rẹ́ ọ̀gá mi ah it's not true. what is not true? ṣé òjò sọ fún mi ni ojú mi méjì báyìí mo fi rí ẹ̀ méjì wọ́n pa fún tó bá lọ síbẹ̀ lánàá. mi ò lè parọ́. o lọ bẹ́ẹ̀ lánàá àbí. o lọ bẹ́ẹ̀ ṣe nítorí iṣẹ́ náà ní ní sùúrù dèjì èmi ni mo pò ó pé kó fún ẹ níṣẹ́ kó bá mi wáṣẹ́ fún ẹ wọ́n ní kí n yọjú sáwọn ó mú lórí wọn. ah ah àbí torí nǹkan tó gbọ́ yìí ló ṣe sọ àdúrà ọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀ sí mi lálẹ́ àná. bẹ́ẹ̀ni torí ẹ ni wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ ó ní òwò ìpẹ́ ẹ̀fọ́ tó wọ́n ṣe tàtàn ṣọṣẹ́ mo bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ṣé mo sọ fún ẹgbẹ́ mò ń wáṣẹ́ kó tó bá mi lọ wáṣẹ́ orí burúkú kan Dèjì, ah, Dèjì má bínú náà. Ẹ ṣe ṣe onífẹ̀ẹ́ sí bó ṣe ń sùn tó ń jí i ni. Àní ah, máa bá báyìí lọ, tó bá yà máa bímọ. Bùkátà dẹ̀ máa pọ̀ sí i. Ẹ try láti understand nǹkan tí mò ń try láti bẹ́ẹ̀ sọ. Oh, here we go again. Ibi tó resort nìyẹn. Tẹ́mi ṣe ń sùn tí mo ṣe ń jí, ṣé kò tẹ́ mi lọ́rùn ni? Right? Kọ́ tó sọ nìyẹn. No problem. Mo tó bá ti sú ẹ ó ní kò sọ fún mi. torí gbogbo indirect speech tó ń lò fún mi yẹn gbogbo ẹ ló yé mi. tí bá tẹ̀ fẹ́ ṣiṣẹ́ ṣé iṣẹ́ òṣì yẹn ni máa ṣe jọ ẹ ló lọ́ fẹ́ fún mi bẹ́ẹ̀ owó tí ò tó mi ná in ten days ó ní kí n ṣe. if you don't like that we'll look for another. oh so kí ni máa ṣiṣẹ́ bí erin kí máa jẹjẹ mosquito right. no, no problem okay. i'm sorry. bitti let me tell you ohun tó wọ́n bọ̀ mí lẹ́nu wúmà yìí. deji. kí ni. Deji, we kí ló tó ń bínú Deji, our bread is better than none. Then dẹ̀ ní jẹ́ fún nǹkan tó sọ yẹn. Bẹ́ẹ̀ <sighs> hmm. eh, Okay, Deji, Deji, Deji. Oh. ẹ káàbọ̀. mọ́tò lẹ́wọ̀ o. gan-an mo ń jẹ ayé orí mi gidi gan-an ni. ṣé kí mi jó ni. owó gbàgbé ó yá. mọ́mí ṣé ẹ̀yin dẹ̀ ni ẹ fẹ́ jẹ gbogbo oúnjẹ yìí. Ah, má bínú mi mọ̀ pé má tètè dé mi ò ṣe ti rí tèmi nìkan mo ṣe tẹ́nu mi nìkan ni oúnjẹ ọmọ ni. kò ní kúrò lẹ́nu yín. Ah. àmì ìwọ náà wá jẹ oúnjẹ ọmọ wà á tún jẹ ju tèmi ìjẹ lọ lórí dining table. bàbá ló bèrè bàbá ló bèrè jẹ. Ah, ṣé ẹ̀jẹ̀ ń gbèsè kí n bọ̀ wọn ọ̀hún ọ̀hún ló jẹ ọ̀hún náà kan ẹ̀jẹ̀ ń lè lè. ǹjẹ́ ó lè o ní wọn pé bá dé bíbà ìgbádùn ni. ìtọ́nà a máa ń sún jẹ bíbà. ìtura tó yẹ máa yó yín kan. ó máa yó mi. èyí ń jẹ chicken ẹ̀ ń jẹ. lọ́nkọ́ máa jẹ akọ̀kọ̀ kí mi ń gbà <laughs> wọ́n lè bínú pé kó bá jẹ mọ́. ẹ lè bínú rẹ wọn láyé lè bínú. ọ̀rọ̀ máa gbé gbò wá. kí ni gbé kí n dé. ó yà gbé wa. òun àwọn ọmọ ẹ̀ ló yà. ó yà kọ́ mi. ó yà kọ́ mi. èyí tí máa mú yẹn náà ni mm. kó street dáadáa. kó street kó street. àjọ máa gé ilé mi. àjọ máa gé mi. ewu. ìjọba mi àjọ máa gé mi. ayé kan ló wà ayé òpè méjì ayé ò pé méjì o ẹyọ kan ṣoṣo ni. ìjọ wo la fẹ́ ṣe gbogbo ilé ìdáná tó lóye bá sọ pé èèyàn ò ní sọ̀rọ̀ èèyàn ò ní sọ̀rọ̀ èèyàn ò ní sọ̀rọ̀ nígbà wo ló ní èèyàn ò ní sọ̀rọ̀ ṣé fẹ́ sọ̀rọ̀ di wèrè ni. sọ̀rọ̀ bíi ti báwo kí ló ń ṣẹlẹ̀. oh, oh my god kí ni mí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ní ọbẹ̀ tèmi ṣẹ̀ṣẹ̀ sè tí mi ò tí ì jẹ nínú ẹ̀ wọ́n mi wá wá dúró ẹran tó bẹ́ẹ̀ ọ̀hún wá síwájú wá ah, ah. èyí tó yẹ kí wọn bá oṣù tọrọ ẹ ọ wá jókòó tí wọn òun ẹni síwájú ẹjọ́ jẹjẹ kú jẹ ṣé fẹẹ fẹẹ padà sẹsẹ àárọ̀ ni. Hmm. lọ́ládé ó máa gọ o wọ́n gọ o fẹnu ọ̀ra ṣé màá mi ìyá ọkọ ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ síbẹ̀ yẹn ló sọ pé wọ́n wá ẹran síwájú èmi náà gbẹnu gbọ̀ǹkan mo dúró síwájú mo bá wọn jẹ ṣẹ́yìn ni ìbá ẹnu mi sí láti bá wọn jẹ ni irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn. ṣé mo parọ́ mọ́ yín ni. ṣé mo parọ́ mọ́ yín ni. bẹ́ẹ̀ni ẹ̀dákẹ́jà rẹ kí ló ń ṣe gan torí ọbẹ̀ ọbẹ̀ lásán lásán ọbẹ̀ lásán lásán jọ iná lọ́bẹ̀ náà. thirty thousand ni. just thirty thousand naira. return the money it's just thirty you say it's just so return it. ìkànnì ìwọ́n bèrè thirty thousand naira lọ́wọ́ mi torí ọmọ bẹ́ẹ̀ mi ò ní àbí no problem ládùúkọ tí ìyá yẹn ṣe fún ẹ gbogbo tó ń ṣe nulẹ̀. kí ló ṣe àwọn tiẹ̀ ń ṣiṣẹ́ tó tọ̀nà. ó parọ́ tó gbé ẹ̀ márùn-ún ló ń jẹun iṣẹ́ náà nìyẹn wọ́n á jẹ láàárọ̀ wọ́n á jẹ lọ́sùn wọ́n á tún jẹ in between meals. tó bá ṣe yẹn tán wọ́n á bọ́ sórí ọtí wọ́n bẹ̀rẹ̀ sí gégò wọ́n á mú láwọn yóò wọ́n bẹ̀rẹ̀ sí forí rìn káàkiri. ṣé o mọ̀ pé ìyá ọkọ ẹ̀ ló ń bá sọ̀rọ̀ ṣe. ẹ ṣé mo parọ́ mọ́ ọ ni. èmi ìlú mi àtẹ́tìjọ fọ́ ẹ̀ bí ìwọ́nulẹ́yìn ah sọ náà o. what is wrong with you. am I lying. ṣé torí ọbẹ̀ náà ló fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ ó ti pọ̀ jù náà. ok kò sí wàhálà mo wà. sọmọ bọ́ wà sálẹ̀. òun pariwo ń sọ̀rọ̀ sọmọ bọ́ wà sálẹ̀ tó bá gbọ́ ẹ kọ́. I don't care. you don't. henceforth Mr. listen and listen good. ìwà àti màmá ẹ̀ sì ń sọ pé bí lọ́ọ́ fẹ́ máa gbé ń sìn. Mm. ẹ mú pọ́ọ̀tì tí ń kẹ́ sí ibi ara yín sórí for every ọbẹ̀ tí mo bá sè nǹkan tó wù mí jẹ ni mo lọ sọ́jà tí mo lọ ra tí mo sè mo wà á lè máa sè nǹkan kí bá rí jẹ́ bẹ́ẹ̀ kémi ní pọ́ọ̀tì tèmi kí wọn ọ̀dọ́ ní pọ́ọ̀tì títí ẹ̀ wá ti jẹ́ mi ì sọ́jú yẹn lọ. wá wá gbèsè ọ̀rọ̀ ẹ ẹni bí ni ẹ tí wọ́n fẹ́ẹ́ fèmi ṣẹ̀ sí àbí káwọn káwọn gbé pọ́ọ̀tì wa sẹ́gbẹ̀ẹ́ èmi àti mọ́mì ká ní empty pot sẹ́gbẹ̀ẹ́ kí wọ́n máa kí wọ́n máa sí ọbẹ̀ kó máa gbé sínú freezer kò possible ìkànnì ẹ sista mi rubbish ni gbogbo yẹn ẹ̀yin lẹ́dẹ̀ fààyè gbàgbàkúgbà torí tó bá jẹ́ èmi ni woman yẹn á ti lọ over how many weeks now tán ti wà lọ́dọ̀ yín tọ́dẹ̀ sọ bèdílé tí wọn ò fẹ́ lọ mọ́ tẹ́ bá lé wọn wọn ò ní lọ so ẹ need láti lé wọn ni kẹ́ lé wọn dànù. ẹ mm. ẹ eh, eh, ok gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ ń sìn ìwọ ni adájọ́ tó fẹ́ dàbí ok wọ́n ti gbẹ́nu ẹ sọ̀rọ̀ ẹ eh? wo lọ́dà ni burú ẹ lóhùn má dá lóhùn rárá rárá rárá sórí ìyá ọkọ èèyàn èèyàn kì í gbó lẹ́nu ìyá ọkọ èèyàn èèyàn kì í búyà ọkọ ìyá ọkọ èèyàn èèyàn kì í bá ìyá ọkọ èèyàn jà ó mọ̀ pé tó bá ti ṣe nǹkan kan nínú gbogbo tí mo kà á lẹ̀ yìí nígbà tó jẹ́ pé ọkọ ẹ̀ ló ń dójú tì nìyẹn nígbà tó ń bú ọkọ ẹ̀ nìyẹn ó nídẹ̀ sórí ẹ̀yìn pé ó wá bá yín gbé ó ń ní ẹ lára ó ń victimize ẹ̀yìn ò ṣe big deal ẹ̀ ń tọ́lọ́run ti dàtí ẹ lágbára ni ò ṣe kí ni rọra máa yan lọ jẹ́jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dàdì ah. ẹ̀ ń gbéjì o fẹ́ ṣẹ́ ṣe kó sùn kó jí nǹkan ẹ̀kọ́ tó wà interested in kò sí nǹkan kan tó fẹ́ dá sí ah. a tún àmọ́ bá mi fa wàhálà èmi jẹ́ pé mi mò ń ṣe gbogbo iṣẹ́ eh, máa dáná fún kí tó kù lé máa tún lọ síbi iṣẹ́ tí máa tún dènà wàhálà ló máa fi pàdé mi títí ẹ̀yìn ọmọ tí wàá mánéjẹ̀ màmá ẹ̀ náà tún wá eh, ó ti sú mi èmi nìkan àwọn méje wọn fìtìnà tèmi. lọ́ládé ó ti rókolóko kún kó tó gbẹ́ pàṣẹ náà ọkùnrin tó wà tí ó jẹ́ pé akọ ló ń ṣe ọkùnrin tó wà tó jẹ́ wípé ó ń jowú ìyàwó ẹ̀ ọkùnrin tó wà tó jẹ́ wípé tèmi ò bá tọ̀ láńlẹ̀ lára ẹ̀ ok irúṣẹ́ wo ló fẹ́ kó ṣe kó ní ṣiṣẹ́ ẹ̀ sórí rí gẹ́gẹ́ bí àgbélébù ẹ̀ ntọ́lọ́ ń dà sí ẹ lágbádá nìyẹn tètè ṣe kínní máa yan jẹ́ẹ́jẹ́ because ìwọ lórí láti ilẹ̀ ló lo fẹ́fẹ́ o mo dẹ̀ kìlọ̀ fún ẹ tó ìwọ ló gbà o mo sọ̀rọ̀ chairman mi fún ẹ o ìwọ ló insist pé ẹni tó wọ̀n ẹ nìyẹn o. dadi <laughs> dadi ṣé nǹkan tẹ wá ń sọ nísìn ni pé kí sista mi máa forí ti lọ bẹ́ẹ̀ ah. àdágbé àdáfà. ìtọ́lọ́ ah, ah. eh, ń dà sí lágbàdá ni ó máa máa yan ni bẹ́ẹ̀ ni ó kì í ṣe kó máa ti lé ọkọ̀ kan bọ́ sí kan ni. Ah. ok torí ọkọ ẹ̀ ń àbí torí ọkọ kò kọkọ ẹ̀ hmm. no manage ni marriage okay. yes ah. manage ni marriage Ẹ máa máa manage ara yẹn. Ah, wọ́n ní ká máa ti lọ. ẹ kó àmọ́ kó oh, yes kó àmọ́ ẹ̀yin náà lé wọn manage jẹ títí wọ́n gbogbo bàtà wọn ẹ̀yin náà wọn tẹ́lá. fún mi tó tó tó tó tó tó ń òun nílé yẹn tó ń òun nílé ọmọ ilé ọmọ bóyá èmi ló ń tí òkú. Come in, come in, come in. Wow, good to see you. Wow, ìgbádùn lẹ́wọ̀n. Èyí tẹ́ ṣe ní èsì. Ìgbádùn náà <laughs> dà. Ló bá tọ̀ mí tán kó jẹ́ kí n mọ̀. Kò máa sí ìkankan bíbá yìí, àwọn tẹ́pọ̀ owó oṣù là ń gbà. Kò ká kankan. Ó lágbára, <laughs> Ọlọ́run kú yóò wá àmì um, o ah but gbáwo ló dé láti Germany náà. bíi two months ago. Really? Yeah. Uh, Osheye, why did you take No, for Osheye, up and down. Yeah. I know, I know. So, báwo ló wá padà ó ti lọ? Eh, for now, mi ti lè sọ. Torí àwọn company tí mo bá ṣe ní Germany. Okay. So, wọ́n ti ṣí branch sí Nigeria bí. So, okay. ibi ni màá wà for now. Wow, construction company. Big Ah, àfọláyẹwò wa náà ayọmẹ ẹ báwo wà ní ti ìyàwó àtọmọ kọ. àjọ dé ni. ẹjọ dé ni ah ok good. anyway jẹ́ ká fi yẹn sílẹ̀ náà mo ní ìdèyàn tó máa bá mi ṣiṣẹ́. oh really irú iṣẹ́ wo nìyẹn. Hmm. fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ah. jọ̀ọ́ kí ni nǹkan tó fi mí pè mi ò wò mí láti òkè dé sàlẹ̀ kí ni nǹkan tó fi mí pè látìgbà tó ti múṣẹ́ wá sínú ilé fún mi ò múṣẹ́ gidi wá rí ah. bẹ́ẹ̀ ni iṣẹ́ ìdọ̀tí hmm. bí kí n máa ṣe yẹ́sà yẹ́sà yẹ́sà fún ọmọ inú mi ò wá ríṣẹ́ gidi fún mi kémi lọ máa kó yẹ̀pẹ̀ kí n bu láti òkè désàlẹ̀ òun ló dí fún mi right ó ṣe sọ fún mi kí lọ máa bá àwọn chinko ṣiṣẹ́ kí lọ máa bá wọn máa fọ́ àpáta torí pé mo wá owó hmm. torí mi ò lówó lọ́wọ́ sí mi ìmọ̀kan tó tọ́ sí mi tó yẹ kí n ṣe as a man mi mọ iṣẹ́ tó befit mi tó yẹ kí n ṣe bọ̀ kí n máa kó yẹ̀pẹ̀ ló fẹ́ kí n máa ṣe. Dejisco. Yes, yes, I am listening. Fine boy. Mm-hmm. Ṣebí wọ ni, èmi mọ̀ wípé o máa complain. Ah. àwọn tó jẹ́ pé wọ́n gbajúmọ̀ ẹni tó jẹ́ pé ó ní ọlá ó ní owó ó dẹ̀ tún mọ èèyàn ó travel láti òdìdí Germany wá sí ìlú wa yìí láti wá ṣe iṣẹ́ tí wọ́n sọ pé wò ó lè ṣe iṣẹ́ ìdọ̀tí ni ṣé wọ́n kó nínú kọ́nà àìlè ó travel rè no dá mi lóhùn ṣó travel out rè ẹ́. Eh? inú ẹ̀gbin ni ọlá ń gbé gbogbo ẹni tó bá máa fi ara yí ọlá tó tó ní kó fi ara yé gbìn. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n wo Mr. Jenny kó gbé ní ẹ̀gbin hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé yẹn lówó lọ́wọ́ ni ẹni tó bá lówó lọ́wọ́ kò stress kò ní kò ní nádà kò ní. ìwọ ló ń fọ́ fún mi mi ò fọ́ fún àwọn èèyàn bẹ́ẹ̀ náà kí ló fẹ́ mi pẹ̀lú gbogbo yẹn. jẹ́ wàá fi kíní kan yí ẹ̀ ṣé gbogbo àwọn tòwe tó ń pe owó ránṣẹ́ lé ní wọ́n ti ṣe débẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣé èmi ni ọ̀tẹ́dọ́lá tó ń pariwo lọ́tún Dangote tó ń pariwo lọ́sì dé ọ̀dọ̀ àwọn Adeleke Tinubu gbogbo wọn yẹn wọ́n ti fi àárọ̀ wọn ṣiṣẹ́ ni lọ́ ṣe ń pe owó ránṣẹ́ ń sìn ìwọ rèé ò lówó lọ́wọ́ sọ fún mi kí nìkan tó ti fi ara ṣe tó fi ara ẹ̀wé lówó ṣó ṣiṣẹ́ ni. kò ẹ̀ sí finish òun ló ń ṣe é sí finish ni o ti rí mi tán òṣùwọ̀n pé kò lè da fún mi mọ́ òṣùwọ̀n pé mi ò lè lówó lọ́wọ́ tí wọ́n lọ ṣe ń sọ nǹkan tó ń sọ ẹ̀ ojú ẹ̀ ló máa ṣe wà á rí iṣẹ́ tí màá rí fúnra hmm. mi ó mọ̀ ọkọ̀ at this point má bà mí wá ṣẹ́ mọ́ iṣẹ́ ìwé ló bá mi wá mi fẹ́ má bà mí wá mọ́ ṣùgbọ́n fi mí sílẹ̀ màá jáde síta màá lọ wáṣẹ́ fúnra mi hmm. nonsense. Eh, èso ìṣe jù bẹ́ẹ̀ lọ kò máa work out inú mi ibi báyìí ni máa wà sórí bó ṣe rìn lọ yẹn fúnra ló máa padà bá mi ló máa fi ẹnu ẹgbó lẹ pé ah o ṣe mistake wàá rí ah ah kọ́ ọmọkùnrin kó jíǹde ayé ẹ̀ kó má lè kára mọ́ṣẹ́ kó tẹ́pá mọ́ṣẹ́ kó ṣiṣẹ́ kó rówó kó tiẹ̀ ṣe ọkọ ìyàwó ẹ̀ nulẹ̀ irọ́ ni irọ́ ni àwọn ọmọge náà máa mú kiri ń gbòòrò ẹ bí màá náà wà wà bá mi bẹ. ẹ̀gbọ́n Dèjì kí lẹ sọ pé ẹ fẹ́ ṣe kò yé mi bàtẹ́ ń pè mí lórí fún ọ má sọ pé kò yẹ ẹ̀nà àmọ́ ní kó wá kọ́ níṣẹ́ tó ń ṣe kó máa kọ́ mi tó ṣe ń tẹ̀lé àpè kí ni ọ̀dọ̀ ọmọ ọpẹ́ kí n máa gbowó. ẹgbẹ́ ká yìí ọ́fíìsì máa lẹ́yìn náà báyìí máa lẹ́fẹ́ ṣe nǹkan táwọn ń ṣe. o gbàgbé ọ́fíìsì ọ́fíìsì gan ò pè mọ́ sìn gbogbo nǹkan ni wọ́n máa ṣe tó máa fi dowó náà àwọn ní pé ní ọba tẹ̀lé àpè ń sìn gbogbo wọn jáde mo dẹ̀ ní ìwọ ṣé kí n máa fọ́ fún ẹ ni. because ẹni náà máa ń gbọ́ròyìn ìbára náà ṣe ń gbọ́ pé táwọn bíza bíza táwọn tó ń tẹ̀lé wá ń ṣe ó pọ̀ ó pọ̀ ó pọ̀ òye máa wọ̀ ọ́ máa gbé yín níbẹ̀ ẹ̀gbọ́n tí bá kọ́ yín ṣe tí bá rán yín ló jẹ ẹ má bínú rọmíṣẹ́ irúṣẹ́ òkú. mo máa ń rán yín lóúnjẹ ìnà ọmọọṣẹ́ mi nínà. ìta bá fẹ́ mọ tí ń lé ẹ máa lọ rọ tí wa. wọ́n lè ṣe máa máa sọ̀rọ̀ ìbàdí mo fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ kí wọ́n máa disrespect. ok tó ń bá fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ iṣẹ́ ni gbòòṣẹ́ lọ. èmi jù ẹ lọ nà ó. mi ì sọ pé jù mí lọ ẹlẹ́gbọ́n mi lẹ jẹ́ tó ń fẹ́ jẹ́ ẹlẹ́gbọ́n mi gan ni eh. ẹ̀sán two fifty. wọ́n lè ṣe máa ní ìsọ̀tún ìdúgbò ló ti fẹ́ kiri two fifty. ẹgbẹ́ kò yàwó yín náà ó máa tẹ́wó fún yín a sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bọ̀bọ̀ ṣé o fẹ́ kọ́ mi ṣé kò mọ̀ kò kọ́ ṣé ń lọ bùnmí ni. ẹ ní lọ bùnmí ni. ẹ kí ló ń ṣe ẹ̀nà ọmọ kan èmi fi pé normal normal tí wọn bá gbọ́ pẹ́ bẹ́ẹ̀ yẹn ni wọn máa gé gálà fún wọn ó ti yẹ yẹ ní ká ṣe náà wọn máa gbé ń pàṣẹ. ọjọ́ lè má mọ̀ tẹ́fẹ́ ní client àwọn náà la ṣe máa bá yẹn update. ṣé bí wọn ló kọ́ mi ṣé tó bá kọ́ mi ṣé mi ní mọ̀ ni ẹ máa mọ náà yẹn. ẹ tó eh, tó bá ti gbowó bẹ́ẹ̀ máa dẹ̀ fún ẹ ní thirty percent thirty percent thirty seventy. yìí máa gé ni. bọ̀kú ẹ mọ̀ pé tẹ bá bẹ̀rẹ̀ lé nínú mi ìlẹ̀kọ́ yín ló dìnnà dating lẹ máa fi bẹ̀rẹ̀. tó bá yẹjú. ó yá ẹ jẹ́ síbẹ̀ gùn ẹ má wọ̀ o ti tó bá ti dọ̀lẹ́ abá mi lé. lọ́wọ́ bá yín lé ìjọba ká bẹ̀rẹ̀ lé ni. Ah, ah, ẹ dẹ̀ ní sùúrù náà. kí n ṣe kọ́kọ́ kí èmi náà ń ṣiṣẹ́ kan lọ́wọ́. iṣẹ́ yẹn náà ni kò máa kọ́ mi ká bẹ̀rẹ̀ ń sìn. mi lè kọ́ yín lódì màá kọ́kọ́ ẹ máa bẹ̀rẹ̀ láti dé tì ní. mi ò ní disturb ẹ màá kọ́ máa wo ọgbọ́n ẹ̀ tó ṣe é ṣe màá kọ́ máa wò. ó yà ẹja màá lọ́dún wa. ṣé o bínú ṣá. látàtọ̀. àbí kí ni kókó máa bẹ̀ ṣiṣẹ́. Ah, iṣẹ́ tó ń ṣe ń kọ́ báwo lè fẹ́ kò ti bí monday to friday mo fi ṣiṣẹ́ ilé weekend mi kì í lọ fi ṣẹ́ wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ títí ọjọ́ tiẹ̀ ní saturday and sunday nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan tí a bá get máa get nǹkan tó bá máa bá mi wà in charge of it máa kọ́ máa fi fóònù monitor ẹni tí má dé wàá wà on leave máa wà pẹ̀lú ẹ fúnlé. Ah, ṣé kò dẹ̀ ní pọ̀ jù fún ẹ. Ah, ah, ṣé wọ́n mọ̀ pé iṣẹ́ tó bá lani lóògùn definitely ó ti yọ owó nìyẹn owó yẹn gangan jẹ ló ṣe kókó fẹ́ mi. lọ́ládé o ti láìkò owó jù láì ṣèjẹ̀bù ìgbára là búra nígbà tí n bá fi ìgbà ìwé mi ṣiṣẹ́ tá agbára sì wà tẹ́gun bó sì le ṣé ó dìgbà tí má dàgbà kí n tó ṣiṣẹ́ ni wo Yomi yẹn ń ṣiṣẹ́. anyway tó bá lè wọ èèyàn kóra maybe we can try it again. ìyẹn ló kéré jù pẹ̀lú rate of unemployment tó ń ṣẹlẹ̀ nílùú ìlú wa yìí sìn <laughs> mo lè promise pé before ọ̀la màá rẹ̀ ń tó ní ìdíṣẹ́ okay but as soon as ma ti conclude pé ẹni tó wà reliable ni I'll give you a call. Okay, no problem tó bá ti ríyàn ṣáà jẹ́ kí n mọ̀. oh definitely definitely ṣó ṣàbínú. no not at all. má bínú má bínú ìyẹn ṣì tẹ̀lé yẹn èmi wà available fún má wọrí. no problem. Báni ẹ. Báwo? Ẹ kò yẹ wá. Káàbọ̀, o tiẹ̀ dágbére kó tó ah. jáde. Ká má bínú ọ̀rẹ́ mi kan ló pè mí òun mo sáré lọ rí mi ò pẹ́ ṣé mo pẹ́ tí mo fi dé ni. èmi ò ló pẹ́ ṣé kò yẹ kí wọ́n dágbére pé mo fẹ́ sáré débì kan. ẹ má bínú. ọmọ adágbére fún yẹ pé mo lọ kábọ̀. ẹ má bínú. ẹ owó aṣọ tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ńkọ́ báwo ni. ó tọ́ máa ní béèrè owó aṣọ lọ́wọ́ mi bàbá máa mi máa ní sùúrù díẹ̀ ni o màá yé mi ò tí ì sanwó ọlọ́run mo expect pé kó ti tẹ owó ní ṣáà all of a sudden ó kọ́ yíwọ́ mi ni ọlọ́run. màyí ẹ̀ ò yìí tí ì sanwó ẹ̀wọ́ màyí ẹ̀ ò yìí sanwó màyí ẹ̀ ò yìí sanwó ariwo tí wọ́n máa ń pa nìyẹn ní gbogbo ìgbà kí ló mú màyí ẹ̀ kí lọ́kàn mi pẹ̀lú wọn sanwó èmi nídìí owó aṣọ owó aṣọ tí mo fẹ́ lò lóṣù tó ń bọ̀ ẹ ti pariwo sọ̀rọ̀ yìí náà tí àmì bá wọlé ẹ̀sìn tó wá gbọ́ pé mò ń ṣe ìyàwó kí lẹ fẹ́ kó máa sọ. ṣé ìyàwó ẹ̀ ò mọṣẹ́ tó ń ṣe ni o ò sọ fún pé ìyàwó ni ẹ ẹ̀yin bó ló wá rò pé tí rádúró owó bó ṣe náwó fún tó ń jẹ tó mu tó ń wọṣọ tó wù kó mọ ní. mami ẹ máa ní sùúrù ní tẹ́mi yé mi o ẹ ní sùúrù ẹ calm down. okay okay anyway máa calm down owó aṣọ ìgbà wo ló wá fẹ́ fún mi. ẹ ṣe máa rí nǹkan tí mo sọ yẹn náà ni mo ṣe ń padà sọ fún yín pé máa ní sùúrù ṣe ti gbọ́ máa ní sùúrù ni. dìgbà wo pàtó mú parí oṣù máa máa fún yín ọ̀nà ẹ believe me ìparí oṣù máa fún yín. oṣù táwa nú ẹ̀ torí oṣù tó ń bọ̀ ní patí o mo dẹ̀ gbọ́dọ̀ tètè sanwó aṣọ mi kí n gbáṣọ fún télọ̀ o mọ̀ pé aṣọ tí máa rán máa gara ni. ara màá ní sùúrù kò burú mm. báwo wá ni kò sóúnjẹ lé o ebi dẹ̀ pààyà yín àbí kébí pààyà yín kù ni ebi ah, ń pa yín bíi ti ah, báwo. ebi ń pa ní. mami tẹ bá jẹun ẹ máa yó ọtí lẹ mú yìí tẹ bá dẹ mọ ọtí inú ẹ máa yó yíyó kan lẹ máa mú ẹ lè yó méjì papọ̀ náà. ọ̀tọ̀ọ̀tọ̀ ni yíyó wọn o má ṣe mistake tí n bá yó ọtí á pa mí tí n bá yó oúnjẹ mi nílé jẹ mí ìlé sórí pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. ọ̀kan lẹ máa mú o. Ah, méjèèjì ni máa mú o máa jẹun ṣé mi ní jẹun ni mọ̀lẹ́bí ń pa mí ọ̀dà fún mi ní five minutes kò fi sinmi mo ṣe dé láti ta ní orin yẹn kò ń ta gan. ṣé ó yẹ kó ọmọ máa sọ fún ìyá ẹ bẹ́ẹ̀ ó ń ṣe ọmọ dáadáa ó dẹ̀ mọ̀ pé èmi náà sán lórí kájọ máa wúra wá ń gbà nù. ebi máa pa yín o. bèbè ò bèbè èrè lè pa mí ọtí ayé omi náà. Kúnlé, àwọn aṣọ ti sọ fún Ṣẹ́gun ọ̀hùnṣe ní a gbogbo yín ní kẹ́ wà tó bá ti ní ọ̀rẹ́ gan tí ó free tí ò ní kankan kí gbogbo yín jọ máa bọ̀ àfẹ́ fàájà nìṣẹ́ <laughs> ọ̀lọ́yàwó mi ló ń ṣe bẹ́ẹ̀ di gangan. máa jayé ni o. ok máa pè é later. èmi ò mẹ̀yàn láwọ́ mo ti ń jayé ni o. Hmm? Hmm? Hmm? mi ò mẹ̀yàn láwọ́ màámi ẹ ṣe sùúrù ah. àárọ̀ la ṣì wà tẹ́tí mọ tí ẹ ti fẹ́ máa dànù kí ló ṣẹlẹ̀. Eh. gbẹ́dọ̀ sọ sọ pé ìyá ò dúró rẹ̀. ẹ má bínú ó jábọ̀ ni. ṣé mi dúró rí báyìí. ẹ ẹ dúró ẹ ń fi. òun ń dẹmọ fún ẹ ní eh. eh, òun ń dẹmọ ní. Ah, kí lè. Ah, tẹ́mi fi ń ṣe ìtọ́jú àmì líle yìí. ọmọ àlè ni ẹ aládàáni kò jẹ ni ẹ. kí ló dé. eléyìí ló ẹ fẹ́ délé àti ilé ìpapọ̀ sígò kan ah, nǹkan máa ṣe yín o. <laughs> nǹkan ṣe bàbá ẹ lọ́rùn <laughs> èmi tó yẹ pé o ìdáyé tí mo ti mutí eh, ìwọ gbọ́ pé ọtí pàgò rí ni ọtí o ọtí ò pàgò <laughs> ọtí ò lè pa mí òyàgbọ́ òyàgbọ́ bùsibùsi. ẹ má jẹ́ kí n kò sí eléyìí tẹ́ ẹ̀ mú yìí my advice kò bí kẹ́ stop using kẹ́ jẹ́ kí àwọn èèyàn dé. so gbogbo wa. ẹ eh, wọ́n wọ́n bù ú sí pé mi ìwọ bù ú sí fún mi ah mami ẹ lè mix ọtí papọ̀ ó ní màdàbí pọ̀ làgò mọ̀ ni èmi bẹ́ẹ̀ ni ẹ. try ẹ wò. ẹ má jẹ́ kí n try. ẹ pa pàbó sí mo ní mo fẹ́ test èmi náà fẹ́ gbádùn ah, eléyìí ó ṣe é jẹ eléyìí lọ ó yàtọ̀ sí má ní mọ̀ fún yín. a ní kò bú sí. tó bá délé má ní mọ̀ fún yín. kò sí kankan tó máa ṣe mí bùsí bùsí bùsí kókú kókú ah, kókú ah, kókú. ọ̀sùn mi kọ́. mo fún ẹ̀yàn eléyìí ní gbàdúrà. ọ̀dà ẹgbà. o ṣe now you are talking i love you. <laughs> ṣe máa pa ẹ padà sókè ẹ padà sókè. ìyá máa jókòó ni. mi ò lọ sókè ìtọ́bọ́jú tẹ́wọ̀n bá ti dé ẹ̀ ẹ̀ máa ah, jókòó. ó ti o ọ̀dà ah, wọ́n bá dé o máa pè mí. máa pè yìí. Ah! ó fẹ́ fine. sista mi. ẹ kúṣẹ́. báwo ni àbúrò. sis bọ́ ẹ sọ pé fẹ́ pé ròtò tó báyìí náà few people lẹ́nà ẹ fẹ́ pé. my dear. àwọn tí mo dẹ̀ rí ń libi rọrùn sí wọn tó ten. èmi náà ṣe rí nìyẹn Dèjì ló ń dára mo kàn sọ fún Dèjì mo ní ọkọ mi o pé few of your friends maybe like two people mo tẹ̀ even mention orúkọ àwọn tí mo fẹ́ kó pè ní àfi mo ṣe ní gbogbo àdúrà ìròtọ́dẹ. <laughs> bódà dèjì hmm. abólóde fẹ lójú òkú wọn òkú mọ iye àǹdágọ hmm. ẹ ṣáà sọ fún wọn kọ má bàa yín pé ròmọ yìí tọpẹ yẹn náà ti tó. ní mi mo ṣe bẹ́ẹ̀ de oúnjẹ wà gbogbo àrùn jẹjẹ. ó ga ọ ọkọ yín gan pàápàá abólóde fẹ lójú. lẹ́mi náà kú ṣe rí ni dèjì kí ló ṣẹlẹ̀ a ó dẹ̀ gbé ó dẹ̀ gbé gbogbo ẹran lọ. ó mú ìpè kí ni mo fẹ́ àwọn tó mọ tí ní pálọ̀ ṣé wọ́n mi fi ilé ìpamọ́. Ah, mo fẹ́ dà sínú ọbẹ̀ ni mi fẹ́ nǹkan tó ń ṣe yìí wá àwọn èèyàn tó ń bọ̀ ṣe fún jẹ́ náà lọ́ọ́ máa jẹ kí ló ṣẹlẹ̀ mélòó ló fẹ́ kó náà. wọ́n lórí ẹ̀kú náà fẹ́ bá ipa o. ọkọ kọ́ lẹ fẹ́ yìí o ọkọ ni wọ́n wọ̀n kì í ṣọkọ. ó àìdíá yẹ kí nǹkan tí mo dé jó. iṣẹ́ àkúṣe. ok kò sí wàhálà ìyàwó ẹ̀ sọ pé kémi máa lọ ó yé mi tó nílé bá ti ń fi àparí iṣu wọn àlejò òwe ilé tó lọ ni ah. àbí ìyàwó ẹ̀ ní kémi máa lọ ó dẹ̀ ránjú ẹ̀ lẹ̀ ó ní kí n máa lọ torí wípé mo ṣe simple mistake mo mutí yó ṣé mo ṣẹ̀ṣẹ̀ mutí ni bí mi gò mẹ́wàá ṣó pa mí rí mo wá mu méjì péré bóyá ìyàwó ẹ̀ fi nǹkan sínú ẹ̀ ló ṣe di tó jẹ́ kí n máa ṣe nonsense. má mi má dà lówó ẹ̀ really ṣe nonsense náà kò tẹ́ ṣe ó pọ̀ jù. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ wo màmí ó ti ṣe tiẹ̀ ó ti ṣe tẹ̀ come back mi máa bá a tí ìbá ṣe tọ̀dọ̀ ń padà yín kọ́lẹ̀ bí mi. Ah, ọ̀rọ̀ jẹ́ òpònú ayérádà ò mọ ohun tó kàn mọ́ o ò tiẹ̀ sọ̀rọ̀ bí ẹni pé mi mo bí ẹ ṣé mo bí wọ ìṣá. ilé bí mi. a ọmọ àlè ni ẹ. mo ń gbèjà yín nu. ó gbèjà mi tó bá jẹ́ mi lèmi bí ẹ ìwà máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí ṣé ó yẹ kẹ́mi tiẹ̀ kú òun léyẹ ok anyway kò sí problem ẹ má wọrí. ẹ má wọrí. kò sí wàhálà ìwọ ṣáà sọ fún ìyàwó ẹ pé ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ní jáde èmi dẹ̀ ti jáde kó nulẹ̀ kò sí wàhálà. mo fẹ́ ṣeré jáde rẹ̀ ṣì máa padà ẹ̀ máa mi ẹ ti gbàgbé báàgì mi mo gbàgbé báàgì lọ́wọ́ kan ó wà lọ́wọ́ mi. mo fẹ́ ká ẹ gangan ni kò dẹ̀ ti rí ẹ ká ó ti dọ̀rùn mo mọ̀ pé ìmọ̀ ìwà àti ìyàwó ẹ ni bá ń gbé báàgì mi. má sì mi o. mi ò sí yín. má sì mi má sì mi rárá. ṣe má gbàgbé nǹkan bàbá yín mu wá. mi ì tiẹ̀ ní gbàgbé nǹkan mo dẹ̀rù nítọ́. màá bá yín lé rọ̀lẹ́ mà. báwo lè ní o. ìbò lọ́ládé so o fẹ́ dájà lẹ̀ láàrin màtìmáàmì àbí lọ́nà o kí ni mo ṣe. o béèrè stupid question lọ́wọ́ mi. no kí ni mo ṣe náà. kí ni o ṣe. mo jẹ́ kí n sọ fún ẹ táwọn ẹbí ẹ bá dé bíbá ẹ máa ṣe worst thing fún wọn. nǹkan tó bá ti mú ẹni kò ṣe fún wọn tó bá ti rí wọn nǹkan tó bá wù ẹni kò ṣe fún wọn. Hmm. bẹ́ẹ̀ni. èmi ni wọ́n fún give and take àbí mo sọ èèwọ̀ náà sọ tiẹ̀ padà èmi àti àti jẹgbẹ́ àbí. kò sí wàhálà àjẹyìn ẹ̀ níṣu kúrò ní tí mo fẹ́ gbà kọjá lu wà kúrò fún mi kúrò kúrò kúrò kúrò kúrò kúrò náà tàbí ẹ̀kọ́ kúrò fún mi. ilé ń jó bójú ń já ìwọ́ra. ọlẹ torí rẹ kálàmáṣá. <laughs> o ṣe mo ti rí àlá tiẹ̀. Ah, ọ̀gá mi ní ẹ̀ ìwọ ṣáà ti pè mí tó bá ti pè mí ó ti yá nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀. <laughs> Ah, ah. kí ni tiẹ̀ lọ́kọ mi ò bá ṣáà ti complain <laughs> òun ò ní problem tiẹ̀ ó yà nà ọ̀hún gba lára fẹ́ lọ síbẹ̀ yẹn. good ó tiẹ̀ dà bẹ́ẹ̀ má ti wà wọn lé ìgbà yẹn màá lè fún ẹ ní gbogbo time àti attention tó need. ọ̀rọ̀ ó ṣe ok ó dára bye. ẹ bá àwọn ẹfọ bọ́dà gbà ó owó yìí ti pọ̀ jù bọ́dà jealousy jealousy àṣebáyé lórí àṣebáyé ló dá o owó yìí máa ma pọ̀ sẹ́ bọ̀dá jealousy abẹ́ni lórí tí ó fẹ́ kọ́ mú dà kọjá lórí òun. hello who is this? èmi ni wọ́n bá sọ ìbò wọ́n dẹ̀ máa pè pa ẹni kò ní ta fún ẹ kò ní yẹ wọ́n lórí burúkú yìí hmm, ládùúrú gbogbo obìnrin tó wà láyé yìí ìyàwó tèmi ni wọ́n bá mi jù àbí. ẹjọ ìyàwó wo lè ń sọ̀rọ̀ nípa ẹ o. Hmm, o mọ ìyàwó mi tó ń fẹ́ ṣé kí n sọ fún ẹ wọ́n ní lásán ní kóòtù mi fún ẹ yìí tí ò bá jáwọ́ tó bá stop láti máa pè ìyàwó mi fúra mi ni màá pa ẹ. idiot bastard aṣẹ́wó. àṣebáyé ló dá o. hello. hello hello ìyàwó ìmọ̀ ìyàwó tẹ̀lé mi sọ wẹ́ ẹgbẹ́ mi ìyàwó èmi wà lọ. abẹ́ni lórí tí ó fẹ́ kọ́ mú dá kọjá. orí pé àwọn ọbẹ̀ iṣẹ́ díẹ̀ náà ló kún bẹ́ẹ̀. Okay. What's that by thing? Get me my High blood pressure. Hello, Deji. Olóṣó, ni bolowa. wà? Mo ṣì wà ní site. Wọ́n wo wà site. Sátòrí burúkú wo ló wà láti àárọ̀ ni wọ́n wà site. Ẹ tí ìṣòrí burúkú yìí tán ni. But Deji mo sọ fún ẹ pé tó kò lè nà mo sọ bí tí mò ń lọ fún ẹ nà o. Àbújá wèrè ni èmi ló fún give and take tí ẹ fẹ́ yé ni tí ẹ fẹ́ ta ni mo sọ̀rọ̀ o fún mi reply question kan ni mo fẹ́ bi ẹ́ ṣo fẹ́ wálé ni àbò gbà mọ́jú. ó ṣẹ̀ṣẹ̀ já àwọn yẹ̀pẹ̀ tá à ń expect àti granite so tábàdé ti ti má ti wo ìwọ̀nba ìtọ́ tẹ̀ fẹ́ ló ń bẹ díẹ̀ má máa bọ̀. má tẹ wọrí torí ọjà tó fẹ́ já yẹn tó bá ti já tán ọlọ́run má jẹ́ kó já sọ́jà idiot onírùn kan rìn. hello Deji hello Deji hello. hello? ṣùgbọ́n ó lè fẹ́ parí àwọn ilé ìbáyìí. so grinder ti ẹ sìn. obìnrin yóò máa lọ́wọ́ kíyàwó lé kó máa ṣèṣì lọ kó máa já ọjà káàkiri. it's problem mo ti máa ṣe. ah dalẹ̀ kúlẹ̀ báwo ni sọ fún mi kí nìkan tó wá ṣẹlẹ̀ no kí nìkan tó wá ṣẹlẹ̀ ò bá sùn síbẹ̀ ni ò bá dúró ti useless man yẹn o kò tẹ̀lé padà lọ sí Germany wo onírúkú ni onírúkú onírúkú ni. o ah, ah, ah. jẹ́ take it easy. kí ni take it easy ó jẹ́ máa jó parẹ́ because òun ló ń sọ̀rọ̀ tó ń wúkọ́ àdìsẹ́ tàtẹ́mi ẹ̀ ń ga tó ń ga sókè kí ló ṣẹlẹ̀. mi jọ̀rọ̀ tó tó jowú kí ni mo fẹ́ jowú wọ́n wọ́n ló ní láìpẹ́ ẹ tó bá ṣe wù ẹ́ kò ṣe live life ẹ wọ́n ti bá bẹ̀rẹ̀ tọ̀dọ̀ mi mo promise ẹ máa fi ayé máa fi sú ẹ. ẹ kí nìkan tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ṣe fún mi sin tó jẹ́ tuntun tí mi ò tí ì rí lọ́wọ́ ẹ̀ ìwọ ṣe bá pa nìyẹn tí òfin kan mú lórí òun èmi o èmi ò rin kúrin o inú kan ṣoṣo báyìí òun ni mo fi ń ba ẹ̀rìn òun dẹ̀ ni mo máa fi ba ẹ̀rìn títí ọjọ́ ayé. inú mélòó lèmi fi ń ba ẹ̀rìn. no sọ fún mi náà ìgbà tó ń sọ yorùbá tó ń pòwe yorùbá mi understand nǹkan tó ń sọ ẹ́ jẹ́ kí n sọ fún ẹ láti ìgbà tí mo ti fẹ́ ẹ mo fi everything tó wà láyé mo fi búra sí mo fi ara mi búra sí mo fi ìyá mi búra sí kódà ọmọ tí mi ò tí bí gan mo fi búra sí. ọmọ mi bẹ̀rẹ̀ ọmọ bá ti má bí ọmọ mi ọmọ mi bẹ̀rẹ̀. mo tọ́ bá ẹgbẹ́ wà ló fẹ́ bí wọ́n fún mi. ọjọ́ bá búra èké kó má lọ kó sínú náà. èmi kí ẹ sọ kinní kan fún ẹ mọ́kàn mo wú ẹ nì. <laughs> wo má jẹ́ kí n tán ẹ kò sí ìrìn tó rìn tèmi Ọlọ́ládé ò mọ̀ hmm. mo kọ̀ dá sí ẹ lára ni hmm. ọ ó rò pé mi ò mọ̀ kó máa ń gbé obìnrin wọnú ilé yìí. enough is enough eh. kí ló tó máa ń láìpẹ́ máa black me kejì náà yes mo gbọ́ ìyẹn ti ní ṣu in the past yẹn lè ti lọ nìyẹn kí ni mo gbọ́dọ̀ tuntun sọ yìí náà mi ò like it it's my choice. Ah. o tẹ̀ tí gbọ́ tuntun fúnkẹ́ máa máa bọ̀ fóònù ẹ̀ dẹ̀. n hmm, kún lélẹ̀. ìjọba mi fún ọ̀rẹ́ mi. fóònù. ọ̀ọ́ ní sùúrù ẹ gbà kẹ́ ẹ gbà. Ah, ah. ìwọ kọ́ ló wà ní píṣọ̀ tó ń di mọ̀kọ́ mi ni ah, kí ló kí ló ṣe lórí lẹ́sẹ̀ ọkọ mi ó jókòó lórí ẹsẹ̀ ọkọ mi kí ló ṣẹlẹ̀ who is this. wo wo wo fara fara burúkú ẹ balẹ̀ o mo mọ̀ mọ̀ fẹ́ kó fojú ara ẹ rí ni mo ṣe pè wá síbí báyìí so jẹ́ kó ṣàlàyé fún ẹ kó lè mọ̀ pé bọ̀bọ̀ yẹn alágbèrè ayé àtọ̀run ni. actually boyfriend mi ni Deji. Eh? kò dé fìgbà àkọ́kọ́ sọ fún mi rí pé òun ti máa rí. hello he's a man he's a married man he's a married man okay he's my husband. kò sọ fún mi mi wálé yín rí kiri picture yẹn yẹ ilé tó wà ní Fagbọ́lá estate máa wá bẹ́ẹ̀ dáadáa bọ̀ mi ò sún bẹ̀rẹ̀ mi ò jẹ́ kémi náà lè confirm but hòtẹ́ẹ̀lì tó wà ní Coca bẹ́ẹ̀ ni mo ti sùn rí dáadáa. ta ni irọ́ ni hòtẹ́ẹ̀lì ẹ̀kọ́ hòtẹ́ẹ̀lì ọ̀nkọ́ ẹ̀ ni ah wo wo in fact lẹ́njọ́ mẹ́ta ìlọ́ṣẹ̀lẹ̀ kò mbẹ́ ah Deji oh my god. even last week friday mo ṣe wá sílẹ̀ ọ̀dọ̀ yín tó ṣe ní àlejò tọ́lẹ́jọ́ yẹn jẹ́ ara. Deji oh, oh ṣé ti gbọ́ oh, ṣé ti gbọ́ ọkọ tó ń pọ́nlé nìyẹn tó yẹ kó jíjẹ para ẹ̀ sí ẹ lọ́rùn bí má sọ fún má má ẹ wọn ò láìkì Deji wọn ò láìkì Deji bó ṣe ṣe wà àbúrò mi ládùúgbò ni. jọ̀wọ́ fọlọ́run bá bẹ ṣùgbọ́n bá mi sọ fún mi kó búlọ́ọ̀kì nọ́mbà yìí kó má bàa sọ̀rọ̀ mọ́ tó bá pè é má gbé kọlẹ̀ ṣó ti gbọ́. èmi náà jẹ́ ti sọ fún un pé mi ò gbúdọ̀ rí ẹ kó pè mọ́ tó bá jẹ́ pé ò gbúdọ̀ gbé kọlẹ̀ mọ́. ẹ̀rù ti wọ èmi náà mọ̀ pé lórí burúkú bẹ́ẹ̀ ni àdàlù bẹ́ ṣe ń bá mi sùn sísan mi káì jẹ́ ká sọ̀rọ̀ bẹ́ ṣe ń block contact ẹ̀ block ẹ̀ kárí báyìí. big sis stop don't you trust me. Uh -uh ó ti block ẹ. ó block ẹ. yóò sí sí. má gbé kọ́lẹ̀ mọ́ ẹ máa jọ láti sáré wọn náà dẹ̀ má pè mọ́ ọ bí tí tí ẹ lè bá sọ̀rọ̀ tí wọ́n wọ̀ rí wọ́n ló kọ́ ń pọn lé lè jì tí ẹ tó kò sí kàkà. ṣé àwọn òṣèlú wọn náà bá mi pèsè ọkọ tí lágbára àmì àmì àmì. gbogbo ẹni mo mọ ọmọ yẹn ṣàlàyé fún mi àmọ́ bàtò ti mọ̀ pé èmi ni òun fẹ́ ó promise pé òun ò ní ever ṣe bẹ́ẹ̀ mọ́ in fact ó sọ pé tó bá tún pé òun òun ò ní gbé kọlẹ̀ ó pé ààbò pé ṣé ó gbé kọlẹ̀ ọjọ́ yẹ kálẹ̀ lè ó jẹ́ má ṣe rẹ̀ léṣe. èmi ká ló lò mo sọ̀rọ̀ straight now kìlómí pé mo mọ̀ mọ̀ ká ló lò. èmi ò dàbí ìwọ̀ èmi ò dàbí ẹ̀ṣẹ̀ ti gbọ́ think about your life and change change. mi ò ṣe kankan ta ló ń bọ́ lọ́sí parọ́ fún ẹ èmi á ṣe ìṣìná jealousy jealousy na you dey worry o. Oh. ayé fúnkẹ́ onídàá. ẹ ah, ah, ah, Yomi so give and take in another three weeks ó yẹ kó parí bẹ́ẹ̀. o ṣe ọ̀ṣà ọ̀sán tí mo ń bẹ̀ ẹ́. o kò dẹ̀ ní kọjá táìmù yẹn. no no orí kó wọn tí i'm seeing there party round up. abẹ́ni lórí tí ó fẹ́ kọ́ múdà kọjá lórí òun. abẹ́ni lórí tí ó fẹ́ kọ́ múdà kọjá lórí òun. mo sọ náà pé ní ìjọkọ mi. ó ah, dára máa ní láti reverse back. ẹsẹ̀ gbọ́dọ̀ ẹ̀dá bìí ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fẹ̀ ọba jẹbi ọba jẹbi ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ ẹ̀fúnlẹ̀ mo sọ bẹ́ẹ̀ náà mo sọ bẹ́ẹ̀ mo lẹ́ni tí mo rí ìjọkọ mi kí ló ṣe mi kí ló ṣe é báwo ló ṣe ṣe báwo ló ṣe rí mo rí mo rí mẹ́lẹ̀ ni mo fi tẹ̀lé ẹ̀. ó tẹ̀lé mi kẹ́ mo lè pàtó ó lè pẹ́ sẹ́ẹ̀tì la ti ń bọ̀ ọ̀rẹ́ mi tí mo lọ ń ṣiṣẹ́ engineering yẹn lélẹ́yìí. wọ́n bọ̀ láti sẹ́ẹ̀tì. sẹ́ẹ̀tì la ti ń bọ̀ abẹ́. ẹ̀yin lọ́wọ́ fẹ́ yà ọ́ fi lọ sí ìtẹ̀ jọ kí ni bàbá yìí ní síbi òbí èmi kọ́ ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ mi ni. bílẹ̀ bílẹ̀ bílẹ̀ kọ́ mi lẹ́sẹ̀ yìí ọlọ́ àkọ́yìn lẹ́sẹ̀ bílẹ̀ bílẹ̀ bílẹ̀ mo lè jíjẹ torí ìjẹbi pa mo pa ọ̀rẹ́ mi rẹ mi ò lè jíjẹ rẹ ọlọmọ ẹkọ ṣe léṣe torí owó jíjẹ rẹ ìdíje ọlọmọ ẹkọ ṣe léṣe torí owó jíjẹ yìí sáìtì la ń bọ̀ ẹ bá mi gbé. ìmọ̀ ní abẹ́rẹ́ ìmọ̀ rárá ìmọ̀ ní abọ́dún oṣù tó ṣe oṣù tó ṣe ìmọ̀lẹ́ báyìí. mo lọ rẹ mo lè ṣe oṣù olóòwò àbúrò ìgbàlódé rẹ tó bá bọ́ ọlọ́run mi ní. ẹ̀rọ yẹn ti kọ́ tọ́ba tọ́ba ọ̀bùnẹ̀ ọ̀bùnẹ̀ ọ̀bùnẹ̀. ẹ bá ń wé fún bọ́dà jẹ́jẹ́ mà láyé gbà ó owó yìí ti pọ̀ ju bọ́dà jẹ́ lọ sí àṣebáyé lórí àṣebáyé ló dá o mama pọ̀sẹ̀ bọ̀dá jẹ́ lọ sí. gbogbo nǹkan ni mi ò dá sí kì í ṣe bí torí bẹ́ẹ̀dì mo yọ lórí burúkú lórí bẹ́ẹ̀dì kan. Bintan, what the hell is going on here? ọmọ ẹ ló dé láti school lọ́sàn-án ó dẹ̀ gbé assignment math gbàǹkan bìkan wálé mi ò mọ mathematics so mo wá fi ń wẹ́lọ̀ pé ẹ jọ o ta ló mọ maths o ta ló mọ maths o wọ́n bá ní bọ̀dá Chinedu ló mọ maths. yes <laughs> this Chinedu you are seeing here <laughs> this is mathematician algebra <laughs> uh, uh, almighty formula LCD LMS everything. almighty formula. sir ṣe rí ní school wáyé teachers ọkùnrin mẹ́jọ la ní méje nínú wọn níyàwó yín ti bá sùn. ẹ jẹ́ ká fọ̀rọ̀ owó I can pay in kind pé kí n fìdí ṣe kí n fìdí sanwó. ajá ó ti gbé ibi sísá bí n tọrọ kí obìnrin wà láyé kó má lè mara dúró láti pé kò lọ́kàn lẹ̀. wo ajá ò gbé ibi wọn kankan lọ wọn kàn ní ojú kòkòrò ó lè wọ bíà bọ̀m̀bílíkì ni sórí tí obìnrin bá ti wà láyé tí kò bá ní tẹ̀lọ́rùn kó ní mansion as in kó ná the whole world kò ní tẹ̀lọ́rùn o. wò dájú òun mojú wọn ò mọ́ra wọn ò ní jẹ́ kéèyàn sùn láàárọ̀ pátápátá wọn ò tún ní jẹ́ kéèyàn sùn lálẹ́. káyọ̀ wojú àwọn ọ̀bọ ilé mi wà ní ìjókòó yìí èwo nínú wọn ti rí tí nìmí lù ẹ́ nìlúkulù nínú wọn káyọ̀ tọ́ka sí kẹwò. ìdójẹ́rí bí agbẹ́ tún wẹ̀ àìwo lórí burúkú wọn ń béèrè pé kí ló tó fi hàn ń fẹ́ wọ̀ ń ga sórí ẹsẹ̀. Fire! Ṣé ti yìnbọn yín tán? Ṣọ́tà ti kù lọ́wọ́ yín àbó ti tán là. Ibi kí mo ti máa gba mi bá kí ni a gbé wá? Ilẹ̀ ilẹ̀ ilẹ̀ báńkì. Alágbára oko, wọ́n ti ṣígun wọlé o bá bẹ sọ tó o bá kàn tó bá lò nífẹ̀ẹ́ nǹkan tí mo fi jù ẹ lọ máa fi yẹn. má dẹ̀ wá pa ẹsẹ̀ yìí. ṣé bí aláyẹ ìdá mákàlá wo tà ṣóṣó ni lọ́wọ́ nàbà rẹ̀ la. fẹ́ gbowó lọ́wọ́ sójà you wanted the collected money from government. bàtẹ́ kó yí ẹ pé èyí tó gbójú tó gbóyà tó gbé mi kúrò nípàbí láì sí jáde mi o nílò màá ráyè mọ̀ màá fojú ẹni màá bọ́lẹ̀ ni. sọ́yà mi ya wèrè ni. mi ò fẹ́ kó o bá nífẹ̀ẹ́ mi sọ̀rọ̀ mọ́ débi pé ẹ tiẹ̀ máa dúró ẹ máa dúró papọ̀ gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ ìfẹ́ ti dà yín pọ̀ rí. láti kékeré mi ni mo ti máa ń dream wípé èèyàn tó bá lágbára dáadáa ó máa ń wù mí kí n mọ̀ wọ́n. wọ́n ní àwa pàtí jẹ́ dòdò àlejò dòdò mọ́ jẹ́ kán rá mi ò ní gbàgbọ́ lára ẹ̀ má bá yan ọjà o má bá yan ọyọdì ẹni tó bá ṣe sọ fún pé ó ṣe ìjẹ kó tán sí. ìwọ odidi ọmọ aláàjì odidi ọmọ sífù ìmáàmù yìí yẹn sí mi tí mo ní mo fẹ́ fẹ́. oníwòwò ni wọ́n fẹ́ fẹ́ níbo ló ti rọ́ níwòwò ni. wọn ò lè pàtẹ́wọ́ bí kò lè ṣeé ṣe kò lè fẹ́ láago mélòó nìyẹn. kò sáyé àtẹwà bí bẹ́ẹ̀ máa jọ yín lójú. àjọ lówó pọ̀ ní. àmín. ìjà lọ. kò sá wọnú rẹ o. àwọn wọnú ẹ̀ bá wà lóhùn àdéhùn rẹ̀ sanwó-ẹ̀ sẹ́yìn ọjà wọnú ẹ̀ bá wọ. ìkúnlẹ̀ àjẹyàn àrùn ṣe bẹ̀ àjọ bẹ̀ ń bẹ̀ ìgbà ẹ̀dẹ̀ wọn fi fún wa lómùú àwọn olùkú lọ́tùn-ún mú mi ẹjọ́ bá mi bẹ àwọn òòṣà ẹ bá mi bẹ̀ pé kó fún ìdí fi ẹyin sí mi tí kòkó bá ṣe mí kó máa bí. ó ṣe di twenty one days kó ṣàtó lè fi ilẹ̀. twenty kí ni twenty one days. bẹ́ẹ̀ bá wọlé òṣògbénu tuntun náà ẹ sì mọ jíṣẹ́. ọdún mélòó ọdún jọ. olóyè kan ti pa mọ̀kọ̀ pé kí n má jẹ baálẹ̀ dédé wọn rè má kú. mo wò pé àbí kí fèlú yìí lẹ́nu. ọkọ rẹ. èmi ò gbà èmi ò ní gbà rárá. adiafo sàálà lùtí ọlọrẹ wọnú àlejò òkú ó sùn. òòṣà ló mú ọmọ yẹn o òòṣà ló mú ọmọ yẹn. kí ló ṣe ti jẹ́ ti ọmọ ti kìrìsìtẹ́nì lágbolé onígbàgbọ́ nídìílé onígbàgbọ́. gbígbẹ́bọ bẹ́ẹ̀ ni kò mọ bá dá. ọ̀ṣun fún un tó. ìlọsọdọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣègùn. ṣé wọ́n ní kẹ́mi po wá ni àbí wọ́n ní kẹ́mi wá. ẹni tó ń jalè kì í kọ́ sórí wípé òun fẹ́ jalè. bí o bá ṣọkọ tí mo fẹ́ tó jẹ́ rẹ́bẹ̀rẹ̀ndì ni wọ́n láì mọ́ síkì dànù dànù. ọlọ́pàá ọlọ́pàá òun ni o. èmi tí mo ti lọ. níbo la tún já sí iná ibi rédà. àbẹ̀bọ̀ lọ́rùn. ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ sí ọ̀dà wọ́n wọ́n gbọ̀gbọ̀ wá ọgbẹ́ni jẹ́ kó rí ẹ pé kò mọ̀ nǹkan tó ṣe gidi tí mi bá rí ọmọ mi máa bá ẹ fa wàhálà gidi. kẹ́mi máa lọ pin high blood pressure eléyìí máa pọ̀ nígboro jẹ́jẹ́ o bọ̀dá o mò ń sọ ọ́ abẹ́ni lórí tí o fẹ́ kọ́ mú dà o o fẹ́ kọ́ mú dà ọ̀dà o lọ́dọ̀ òun abẹ́ni lórí tí o fẹ́ kọ́ mú dà o ò fẹ́ kọ́ mú dà kọjá lórí ọ̀dàrọ̀.